صلى الله عليه وعلى آله وصحبه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فاللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته مترنا بفضل الله ورحمته الجلوس وما إليه وسيرس ده ولا دكتور دولار kí ó ṣe ní ọjọ́ òtùnú àti tutura. Alhamdulillah wọ́n ti ń bá wa sọ̀rọ̀ bọ̀ ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam wọ́dìnsì òjíṣẹ́ ńlá sallallahu alaihi wa sallam ni but kì í ṣe ọ̀rọ̀ rẹ̀ gángan ọ̀rọ̀ ọba adẹ́dà ni torí hadith tí wọ́n kó tì fún wa hadith qudsi ni tó jẹ́ pé wọ́dìns yóò jẹ́ wọ́dìns òjíṣẹ́ ńlá sallallahu alaihi wa sallam but quran. Uh, àti wọ́dìn zo àti gbogbo ẹ̀ látọ̀dọ̀ba adẹ́dà ló ti wá bí Jibril alayhi salam bó ṣe sọ kalẹ̀ gẹ́lẹ́ bẹ́ẹ̀ ni òṣìṣẹ́ náà sàásọ́làm náà dẹ̀ dìlíbà rẹ̀ ló fi jẹ́ wípé àwọn qawatil kul ya ayyuhal kafirun kul huwallahu ahad kul a'udhu bil falaq kul a'udhu bin nas bó ṣe sọ náà lòjíṣẹ́ náà sàásọ́làm sọ kólù wọ́n ní kí n sọ pé kólù torí tí jibril sọ fún yìí ṣẹlẹ̀ sáà sọ náà sọ pé sọ fún ọ pé kúl wallahu ahad sọ fún ọ pé kúl yá ayọ àlùkàfẹ you know reported all report bí ọba adẹ́ẹ̀dá sí fi ránṣẹ́ exactly but ilé àdìsíkòtì ọ̀rọ̀ ọba adẹ́ẹ̀dá ni directly but wordings there wordings to yìí ṣẹlẹ̀ muhammadu sallallahu alaihi wa sallam. hadith tó lágbára ni hadith tó jẹ́ pé ó fẹ́ kí ọba adẹ́dà fẹ́ kí a mú òun ní alágbọ̀ràn jù kóun náà lè bàa alágbọ̀rọ̀ wa tọ́lọ́sọ nínú suratul lẹ́yìn òun ọba adẹ́dà òun ni alágbọ́rọ̀dùn fún àwọn tí wọ́n bá gbà òun gbọ́ kì ṣe pé wọ́n gbàgbọ́ nìkan wọ́n mú òfin rẹ̀ ṣe bí ó ṣe fi ó jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wá mọ ní o pẹ̀lú àníyàn àti fírí ojú rẹ̀ àwọn ṣòro tù yẹn àwọn yẹn gbọ́dọ̀ wọ́n ń pa òfin ọba adẹ́dàá mọ́ gẹ́gẹ́ bó ṣe fi ń òjìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam pẹ̀lú àníyàn àti fiwá ojú rẹ ọba adẹ́dàá níjọ́ gbẹ̀ǹdẹ̀ alkiyama torí wípé tí èyíkéyìí nínú májẹ̀mú yìí tó bá lè dín kìí ṣiṣẹ́ rí mọ́ ìní ń gbà wọ́n ti béèrè lọ́kàn nínú àwọn salaf pé kí ni definition iṣẹ́ rẹ̀ ó ní akhlasuhu wa aswabu ó ní èyí tá a ṣe àdáyanrí rẹ̀ kí ni ìtumọ̀ rẹ̀ èyí tá ṣe torí tọba rẹ̀dà wa aswabu èyí tó gún régé nù rẹ̀ èyí ní wípé ìyún ìta àti jọ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam kí ni ìdí ó ní man amila amalan ẹni tó bá ṣe iṣẹ́ kan ṣoṣo bó ṣe lè wù kí sẹ́wọ̀n ó kéré tó laysa alayhi amruna tí èsè yí pé àwa la pa láṣẹ pé kó ṣe bẹ́ẹ̀ fọwọ́ rọ́dù àdàlùláyà ọba adẹ́dà ló pàṣẹ rẹ̀ àwa ṣe láti fi bójìṣẹ́ lọ́sàrásílà ń ṣe ṣe àwa ni lánìyàn àti fi wójú rẹ ọba adẹ́dà nìkan àti nǹkan ni torí pé kí ni ìṣe nǹkan torí nǹkan ní ìyàtọ̀ tọ́ba adẹ́dà ṣíríkù ni èyún ẹbọ kékeré ni lòjíṣẹ́ ńlá Muhammad bó ṣe jẹ́ ẹbọ kékeré tó kìí ṣe kó kéré níbi ẹ̀ṣẹ̀ nke o ji ń bẹ ẹ̀ṣẹ̀ ní wípé iṣẹ́ yẹn ike lè jẹ́ gbígbà Muhammad sallallahu alaihi wa sallam ló sọ pé ndị bá di àwọn ni wọn àwọn tí wọ́n jagun sójú ọba tí wọn wá tán síbẹ̀ ṣáàmà ọba adẹ́dà níbi tó ròyìn wọn dé ó ní lẹ́bí náà àwọn tí wọ́n kú sójú ọ̀nà ọlọ́run ọba ò sí jihad o tàbí bàbá lọ ó ní ẹ mọ́rò fún wọn kú ó ní bẹ́ẹ̀lì ẹ pààyàn òtìkẹ́ wá tẹ́tí sí bọ́rọ̀ wọn sì jẹ́ ahia wọ́n ń sẹ̀mí ìdàrọ̀ bí lọ́dọ̀ ọba wọn yóò sọ kó tí ń pèsè fún wọn débi wípé wọ́n tún máa jẹ̀rán pé káwọn ó tún lọ kí wọ́n tún pa wọn kí a tún fáwọn lẹ́nu káwọn tún pa báwọn bá lọ èyí ò ní wípé wọ́n máa dunnú sí i tó bá dẹ́dà fún wọn ní pèsè ní ládá lọ́dọ̀ rẹ̀ lọ́hùn débi pé wọ́n máa tún wá gba àwa tá a wà lẹ́yìn níyànjú ṣùgbọ́n bí ládá wọn ti tó yìí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ó ní ọba rẹ̀ dá ó béèrè lọ́wọ́ wọn kí nìdí tẹ̀ sí jagun sójú ọ̀nà ọlọ́wọ́n ọba náà tí a màpọ̀ sọ nínú àyà kan ó ní waqifuhum innahum mas'ulun dáwọn dúró dá gbogbo ẹ̀dá dúró á bi wọ́n léèrè bí wọ́n ṣe sògbésẹ́ ayé wọn kí lè dé tó fi lọ sójú ogun náà láti lọ kú sójú ogun wọ́n sọ pé torí tọba adẹ́dà ọba adẹ́dà sọ pé kazab ìrọ̀lọ́pàá kí á lè bá a sọ pé akúnyẹ́ ọ́ ni. o bóyá wọ́n ti sọ láyé o ò ní lẹ́sàn-án lénìí ẹ máa wọ lọ́nu náà subhanallah torí pé kí ni ni alhakim Luqman ní fi ń kìlọ̀ fọ́mọ rẹ̀ ó ní yáàbùnà ẹ̀yà ọmọ ní àkàtà إن تكن مثقال حبة من خردل tí nǹkan bá kéré sáàmọ́ yẹn rìn yẹpẹ̀ ètò wa tíntín nínú rẹ̀ ń tó tíntín ní báyìí bíìtì ò ní habbatul khardal ọba adẹ́dà ní wọ́tẹ́kùn fi sakhratin tí wọ́n ń bẹ ní abẹ́ ilẹ̀ keje alsamawat tàbí ní sama keje ó kéré tó ń bẹ nínú keje tàbí tàbí ń bẹ lórí ọba Allah ọba ó lórí rẹ̀ ó dẹ̀ mọ gbogbo nípa rẹ̀ ó rẹ̀ kò sí ẹ̀kọ́ pamọ́ fún un kí ló dé tó fi jagun sójú ọ̀nà ọlọ́run ọba yóò sọ pé torí tiẹ̀ náà ni ọba alẹ́dà ní kàdà ọkùnrin ọlọ́pàá torí pé kí ni ntòkèrè bí kékeré báwọn tí ń bẹ ní sàlẹ̀ lẹ́ẹ̀lẹ̀ keje tàbí ń tẹ́ ń sámà keje tàbí ń tẹ́ bórí bẹ lórí rẹ̀ yá àti ibi àwọ̀ ọba alẹ́dà ó mú wá pé yẹ kò sí ìtọ́pamọ́ fún un details rẹ̀ ó mọ̀. ni ó fi jẹ́ pé ẹ̀dẹ́ muslim gbogbo gbà kọ́ máa kọ́kọ́ bá ẹ̀mí ara rẹ̀ jà kí ni ó fi kó kí ni ó fi tí ó fi ni pé ọba adẹ́dàá máa ń tí mò ń rò ó. aqrab ilayhi min hablil warid ó súnmọ́ wájú ó gbọ́n tó ń sọ ó dẹ̀ rí tó ń ṣe kí ni túmọ̀ yẹn ó káwa ẹ̀dá kò síbi tá a lè gbọ́ sí fún tọ́ba ni ẹ má wọ lọ́nu náà irọ́ nípa náwó náwó ni ó wà á sì kejì ẹni tó jẹ́ pé ó máa ń náwó sójú ọ̀nà ọlọ́run ọba láyé ń bí. kí ló dé tó ọmọ fi ń náwó náà sọ pé torí tó bá dẹ̀ dà ní ọlọ́run pa torí kí wọ́n lè bá àsopọ̀ láwọ́ ẹni tó láwọ́ ni ọ́ náwó náwó ni ọ́ wọ́n lè ti sọ bẹ́ẹ̀ láyé ó ti gbẹ̀fán rẹ̀ eléyìí ẹ̀san tòní ẹni tó bá ṣe nǹkan torí tèmi nìkan ni ẹ máa wọ lọ́nu ná àwọn kẹta àwọn àfa òkè ó mà ó gbọ́ yìí ó ṣe tìlẹ̀. Muawiya ọ̀kan nínú àwọn sàádé òjíṣẹ́ lọ́sọ̀lá àrọ̀ sọ́lọ̀ nígbà tí mú hadisi wa nígbà wo dé lẹ́bù jì yẹn ó bú sẹ́kún ó bú sẹ́kún ó sun sun sun sun ó tún fẹ́ gbẹ́nu lé ó tún bú sẹ́kún kí ló fà òjíṣẹ́ lọ́sọ̀lá àrọ̀ sọ́lọ̀ ní àwọn àmú àwọn àfáà kí ló dé tó fi kéwú tó fi wámà tó fi pe àwọn èèyàn sídìí rẹ̀ náà wọ́n sọ pé torí tiẹ̀ ni ọba adẹ́dọ̀ ní kàzọ́ ìrọ̀lọ́ pa torí kí ẹni bá sọ pé àfáàní. ló fi nítorí náà wọ́n dẹ̀ ti polongo rẹ̀ láyé wọ́n ti polongo rẹ̀ àfáàní onímọ̀ ó ṣe gbogbo ẹ̀ ó ti gbẹ̀sán ọ̀ lẹ́sàn-án lẹ́nu ẹ máa wọ lọ náà. ló fi jẹ́ pé àwọn salafu salih táwa ti ń sọ pé àwọn salafu salih dáàmà tó túmọ̀ sí àwọn ẹni rí tí wọ́n ti kọjá lọ àwọn ẹni wo lẹ́ni rí tí wọ́n kọjá lọ. wọ́n bí òjíṣẹ́ lọ́sọ̀ àṣálà ń léèrè tá ló dáa jù lẹ́dà kò gbọ́dọ̀ fi pamọ́ ọ̀ràn yẹn ni pé kọ́ sọ ó lè lè wọ̀láyọ̀ òun ọlọ́run ọ̀dàrú rẹ̀ kò dẹ̀ ní dàrú rẹ̀ mọ́ ó lè mi ó ní lẹ́yìn ìgbà yẹn àwọn sàádé mi ló fi jẹ́ pé ẹnikẹ́ni tí ó bá ta ẹnu àbùkù bá wọn wọn èyí náà ó ti gba sàtífíkẹ́ẹ̀tì iná kó tó lọ láyé àwọn gan fúnra ara wọn ò gbọdọ̀ tánu àbùkù bára wọn àwọn gan fúnra ara wọn wọn ò tánu àbùkù bára wọn káfẹ́ tó má sọ àwa tó à ń bọ̀ lẹ́yìn. òjíṣẹ́ lásán làásán là ń sọ yìí pé wọ́n fi múdù kan tí wọ́n ṣe sàrà àwa tá à ń bọ̀ lẹ́yìn á fún tó òkè Uhud ẹ̀ tó bá lọ sí Mẹ̀dínà ní wàdàgbà tá a lọ sí èyí sẹ́gbẹ́ òkè Olúmọ èyí sẹ́gbẹ́ asúrọ̀ tó fi tó tó bẹ́ẹ̀ ni góòlù tó fi ṣe sàrà kò ní tó ládàá tí wọ́n. àwọn sàábẹ̀ òjíṣẹ́ lọ́sílà àrọ́sọ́ tàbá rántí kátó sọ̀rọ̀ òjíṣẹ́ lọ́sílà àrọ́sọ́là ní jẹ́ àwọn tó tún tẹ̀lé èyí àwọn táàbì rẹ̀ àwọn tó tún tẹ̀lé lẹ́yìn ìgbà ni lọ́wọ́ adákẹ́ ó ní mi ìjẹ́rìí sáwọn yòókù mọ́ ní imáàmù Malik rahimahullah àwọn àtàwáṣẹ́ alẹ́fẹ̀ṣẹ́ pé gbogbo nǹkan tó bá fẹ́ ṣe inú ẹ̀sìn fi wo àsìkò gbàyàn tó bá ṣẹlẹ̀ ńgbà yìí fi ṣe òṣùwọ̀n ṣé wọ́n ṣe irú ẹ̀ tí wọ́n bá ti ṣe rí ẹ̀ gbogbo ní táwọn èèyàn bá sọ fún ẹ má gbà torí bọ́lá bá ti àdádálẹ̀ lòfin kọ́ tẹ̀ bọ̀ ń bẹ̀ láyé ìmáàmù Malik wọ́n fẹ́ ta fáwọn olórí wọ́n wá béèrè lọ́wọ́ ìmáàmù Malik pé báwo ni ká ṣe ṣe ó ní rárá àìsàn lórí àmọ́ ẹgbẹ́ náà fún ọ adé máa fún ọ ní nàìjíríà nàìjíríà tó ọba dẹ̀ fún ọ ní kọ̀rọ̀ ní kì í ṣe ní gbangba tó ń bá ti ń bá wọn sọ̀rọ̀ ní gbangba tó ń nà ká sí wọn kí ni túmọ̀ yìí èébú ni nítorálè olórí ọmọ òun wò ní pé ọ̀sẹ̀ yẹ àkáǹtì òun gbogbo ohun tóun náà bá ní lágbára kí ni olùsè yóò sì dá ọ lóró àná ọ̀rọ̀ lọ́wọ́. ló fi jẹ́ igbe Hajjaj bin Yusuf ọ̀kan nínú àwọn olórí mi lọ́rí ọha Quran àwọn òbí rẹ̀ wọ́n dandan rẹ̀ kọ́ ha Quran kó tó sùn ní gbogbo òru pé kàlẹ́dàn júzù mẹ́fà ìmáàmù ibnu kàtí ó mú wa nínú tẹ̀síìrù rẹ̀ yọ kàǹkà bíi júzù mẹ́fà hajjaj bin yusuf mélòó rẹ̀ yàrá kan azkaru masai ìtàlà ń ṣe yọ kàbí júzù mẹ́fà ṣùgbọ́n tí wọ́n bá ń sọ̀rọ̀ ìtàn rí àwọn ẹni tí wọ́n ti kọjá lọ níwájú rẹ̀ níwájú bàbá rẹ̀ lọ́mọ wo ni òun ò tẹ̀ fẹ́ gbọ́tàn wọn òun náà fẹ́ kí wọ́n kí wọ́n fi ń pè tà ọ̀sẹ̀ mọ̀ pé méjì dẹ̀ nìkan ìmọ̀ dáadáa àbá burú tó ń gbọ́ ìjọba tán ásàdédé débà ní orí wo ló tó ló gbó ló tó bẹ́ orí àwọn wulẹ̀ rò pé sọ orí àwọn sàbí òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá tó bá ti ṣe nǹkan tí ò tọ̀nà tí wọ́n bá ti ní kò rí bẹ́ẹ̀ bíbẹ́ lórí rẹ̀ kí làwọn sáré ṣe wọ́n fẹsẹ̀ fẹ́ ni wọ́n sá fún un wọ́n sọ pé àwọn ó ṣe kíni wọ́n sọ pé àwọn ó ṣe khuruj. ẹni ní agbára lọ́wọ́ tó jẹ́ ló fi jẹ́ pé mùsùlùmí káwọ́ ọ̀rọ̀ tí wọ́n bá yẹn olórí kéèyàn pawò kọ́ má bọ̀ síbẹ̀ chairman ẹni tó bá tẹ̀ yẹ pé ń kírun yóò wá sí mọ́sáàtì bísẹ̀ kọ̀ọ̀kan ní tàbí jimá tó jẹ́ pé yóò bọ̀ kútúbà jẹ́ kí n fún alápèjú rẹ̀ ìṣẹ̀lẹ̀ kan fẹ́ ṣẹlẹ̀ ní Saudi wọ́n ní wọ́n wẹ̀lkọ́m kí àwọn amarjana kí náà ń pè ní ẹ̀yìn rẹ̀ lédè Hausa lédè ìbò concert concert oríṣiríṣi tí wọ́n ṣe ṣe táyé náà wọ́n wà ṣe kìíní bẹ̀. ọmọ táwọn afáàfin ẹnikẹ́ni tó bá wà ní Saudi nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ń ṣẹlẹ̀ kó máa lísìn sí àìdá kútùbà tàbí kìrá àtàwọn ìmáàmù ń ṣe gan lórí ìrun torí olúkálùkù wà kọ́ndíṣàn tó wà olórí tá a ní ìbò láti ṣe sí kọ́mọ̀dé yìí pé tá a bá ti sọ̀rọ̀ yóò di gbígbé tó wọn bá ti gbé ọtí àǹfẹ ọtí kéré máa ń jẹ díẹ̀ díẹ̀ tó ń sọ tó ń fi ń tún àwùjọ gan ṣeun ò ní rí sọmọ ṣùgbọ́n tó o bá yìí wà around ó yìí máa rí kíni kọjá wọn lọ ẹni tí ò tí ì dánwò rí ní máa ń béèrè gbèrè rẹ nígbà wọn bá kó ẹ̀yìn bíi mẹ́wàá tàbí mẹ́ẹ̀ẹ́dógún sírú bí tó jẹ́ pé ẹ fẹ́ tọ̀ga ipá ni ẹ fẹ́ yàgbẹ́ ẹ ń ṣe gbogbo ẹ̀ ni ọ̀rọ̀ ọ̀run dàmọ́ tí mo bá ti bọ́ bóò ní bọ́ ní òṣè ní bọ́ nílùú yìí nígbà kan tẹ́bí sixty five sixty six wọ́n fi ẹnìkan sẹ́wọ̀n àáfàá ni nígbà tí iná mú sẹ́wọ̀n tó bẹ̀rẹ̀ ìjọ́lọ́run wà kí sọ́lọ́run bẹ̀bí ìjọ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ يشك في وجود إله في وجود الله torí pé kí ni ìyẹ́ ṣe ọ̀rẹ́ ara gbogbo téèyàn bá ṣe téèyàn fi yẹra fún mùsùlùmí máa yẹra fún ni àwọn sàádé òjíṣẹ́ náà sàásán náà gbẹ́dà ṣe ń tí àwọn sàádé gbẹ́dà nù lé lórí òun lèyàn sọ yí pé òun ó fi ṣẹ̀sìn òun ó fi ṣèkìnnì rárá tọ́ra àwọn yẹn ìmánu wọn ìmánu wa ò lè rí bíi tí wọn. kódà tí wọ́n bá ń kírun wákàtí márùn-ún tí wọ́n bá ń ka súwàr tí wọ́n ka lẹ́yìn fàájà tí wọ́n bá gbẹ́nu lé súrà báyìí ìwọ́tàn tó o bá wà ní tó ọmọ tí ń ṣẹlẹ̀ ọmọ gbọ́ ọmọ mọ̀ wípé àá wọ́n fi ń ṣe correction ni wípé àá. Ah, ẹ jẹ́ á padà sípìlẹ̀ wa àpọ́nlé wa ẹ̀yẹ wa iyì wa nù tá a bá fẹ́ kí nǹkan kó padà sí bó ṣe yẹ kó rí àti ká padà sípìlẹ̀ wa wọ́n tó yẹ pé ní tó bá ti ń gbọ́ yọ́ mọ̀ mọ̀ yìí pé ah wọ́n bá wa sọ̀rọ̀ pátánà àwọn ọmọ kéékèèké àwọn ọ̀dọ́ gan lórí social media wọ́n á bẹ̀rẹ̀ sí gbé oríṣiríṣi sórí social media ọkùnrin obìnrin o wo ọmọbìnrin bíi sweet ní tí wọ́n expose tó bá ti lo hijab sọmọ pé sísẹ ọmọ kù ṣùgbọ́n tí wọ́n bá ráàpù rẹ sọmọ pé sísẹ ọ̀sà lọ iyì rẹ àpọ́nlé ẹ̀yẹ rẹ òun ni kó o lo ìdáàbò rẹ torí ńgbà tí ó ti di pé ọ̀rọ̀ kọ́ńtà ti fẹ́ ṣẹlẹ̀ àwọn ọmọbìnrin àwọn náà ti tú kinní dànù olúkàlùkù fẹ́ ṣe bí wọ́n ń kà fún ọ̀làjú aburú ti fẹ́ dé títí kí náà bá ti dé báyìí nígbẹ̀yìn ayé kí ló jíṣẹ́ náà sọ̀rọ̀ àtọ́nà sọ̀rọ̀ ṣé kò sọ ni sọlá àlọsọlá wọn sọ fáwọn sàbí òjíṣẹ́ lọsàásì sàbí rẹ lọdẹ ara àná ó ní àsìkò ń bọ̀ o. almutamasik bidinihi aqabid aljam ẹni tí ó bá dì mẹ́ẹ̀sìn rẹ̀ wípé òun ó ṣe bọ́lọ́wọ́n bá ṣe fún lójíṣẹ́ náà sàásánà bí ẹni tó fọwọ́ mú òògùn náà dání báyìí kò ní ṣe dì mú ọ̀dẹ̀ jùlẹ̀ kí ló jíṣẹ́ náà sọ́nà wa sọ ó lẹ́ni tó dúró déédéé nígbà yìí tí ń pèpè sódodo tí ń ṣe dáadáa yóò gbà ládàá bí àádọ́ta èèyàn nínú yín nínú àwọn sàbí àwọn sàbí ní mí náà ò méjì nínú wa àbí nínú wọn lọ́hùn òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà ní rárá nínú yín kí lọ́fà ṣe báwọn arójíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà ń bá sọ̀rọ̀ nísìnyí gbogbo ẹ̀ ń ṣẹlẹ̀ tí ọba fẹ́ dojúrú wàá yọ ọsọ kalẹ̀ àbílẹ̀ ẹ̀kọ́ ni nǹkan ò tí ì le tó bó ṣe le nísìn nígbà yìí láti fi pèpè sójú ọ̀nà ẹni tó bá mú sùúrù lásìkò fitna tí ń tẹ̀lé sìn tí ń dọ́gbọ́n pè yẹn díẹ̀díẹ̀ tó ń pè yùn gánà ládàá tó ń gbà ń bẹ̀ kéése kékeré kéése pé ọmú kankan kankan títí náà ọlọ́mọ ọ̀rọ̀ ọba ọ̀rọ̀ ti ṣe lára àtúnlá gẹ́gẹ́ àyẹ̀ mọ́mọ́ yóò ṣọ́jọ́ ṣọlọ. ó ní gbogbo nǹkan bá a bá ṣe ṣe àti bóun bá ṣe ṣe ẹni tó bá ṣe bóun ọ̀bá ṣe bí ìṣe bóun ṣe ṣe ló ṣe ṣe ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀. ló fi sọ ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn èèyàn ẹ̀ṣẹ̀ jẹ́jẹ́ ló fi kí lọ́ba adẹ́dà kọ́kọ́ fi júwe àwọn ẹrú rẹ̀ tá a mú wá lọ́sẹ̀ tó kọ́kọ́ yá wa rahman الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا السلام àwọn ẹrú ọba adẹ́dà tí wọ́n ń rìn ní pẹ̀lẹ́kùtù lórílẹ̀ ìsọ̀rọ̀ sí ìṣesí ìpàkíyèsí sí ah, ṣe bá àmọ́ mú wá ń gbogbo wa lárúbáwá tó bọ́ sínú mọ́ṣáláṣí ó dẹ̀ bẹ̀rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan ó dẹ̀ sọ àwọn sàbẹ̀ fẹ́ dàbò ìṣẹ́ náà lọ́rẹ́ sílẹ̀ ó tọ̀tọ̀ ó ní sí tẹ́tẹ́ kíá rẹ̀ ẹ bá wọn ọ wá ilé ọlọ́run ọba níbí irun là máa tún bẹ̀ koran là máa kà ń bẹ̀ àfọ̀mọ́ là máa fi ń bẹ̀ àìsí ẹ̀gbin síbi subhanallah. jíjúwe tó bá adẹ́dà júwe rẹ̀ pé bil mu'minin ọba adẹ́dà ní sọ̀rọ̀ fa òjíṣẹ́ náà ní júwe fa. wọ́n fẹ́ ká fi ṣe àríkọ́ṣe ló fi jẹ́ pé gbogbo ìgbà òun pèpè ni òun ṣe iṣẹ́ kan ni tó o bá ti fi tí ẹ ṣàríkọ́ṣe kò ní lérè dáadáa. pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn kéékèèké gbogbo orí social media wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ necessity ìjà àní ẹ̀rọ ọlọ́run ọba tí ọ̀jẹ̀ nǹkan kẹtọ́ àwọn ẹjú mo débi tí mo ti fẹ́ ra nǹkan ní Jẹ́dà mo fẹ́ sanwó gbogbo àwọn ọmọbìnrin náà ti kó síbẹ̀ ọmọbìnrin rírí tí mo rí mọ́ ọmọ kíkọ́ pọ́síkù ọmọ sàwùjí ní ọ̀jẹ̀ skẹ́tì lọ́wọ́ gbogbo náà ṣe ṣinṣinṣinṣin mo wá gbélé rẹ̀ láti bò ó confidently with pride on Saudiya mo dẹ̀ dorí kodò omi sí ọmọ bọ́lójú ó ti gẹ́ẹ̀tì mẹ́sẹ̀jì ṣùgbọ́n náà kọ́ta abilé ṣe pé hara mo dorí kodò ó rí bóyá ọmọ bọ́lójú kí ló sọ ó ní ó di ọdún láhùn lánàá bá a sàdúà ṣẹ̀bà wàfàkànà lọ́hùn ẹ̀yẹ ẹ̀kùn kọ́lọ́n ọba ó fi èmi àti ẹ̀yìn kó fi àsìkò ń gbé oríire ó ní àmín. December ni ọmọrá kejì tá December ó ti bójú padà. tọ́ ọ bá mú kankankan tọ́ ọ fẹ́ ṣòwò wípé ọmọọṣẹ́ yìí jẹ́jù jíṣẹ́ lásàásálàmù gan lọ ọba adẹ́dẹ́ ò ní jẹ́ ó léèrè èrè tí ò ní ní ni wípé àwọn èèyàn ó tó jìnnà sẹ́sìn ju bí bó ṣe ń ká ọ lára wọn kan wọ́n jìnnà sẹ́sìn ju pé táyà aláàtí ẹ ti pọ̀ tó alákàtà náà àwọn ló fi jẹ́ pé súnà máa rọ̀ yẹn ni súnà ọmọ rọ̀yàn nítorí pé kìí ṣe bó ṣe wọ́ ló sì bọ́bá adẹ́dà ṣe fi rán jíṣẹ́ lọ́sà àṣọ́làmì pẹ̀lú pẹ̀lẹ́kùtù at what ó mójútó ra rẹ̀ èwo tó tún lè rú lẹ́ ń ṣe à òjíṣẹ́ lọ́sà àṣọ́làmì bó ṣe sọ nìyẹn ó ṣàlàyé báyìí ó ṣe báyìí ó ṣe báyìí àwọn náà àríwá ìtẹ́lẹ̀ abẹ́lọ́run ọba rẹ̀ tó fi fi rọ̀ á lọ́rùn ọba tó fi wà lọ́rùn kó mọ́ sáàtì rọ̀ ní náà lọ́rùn ju tiwa náà lọ. kí lè ṣe jọ ààrẹ látara bẹ́ àtúwọ́ inú rẹ̀ ọ̀rọ̀ ẹ̀rí ọkàn ọ̀jẹ̀ yọ́ máa wò ìwọ ìjẹ́ ìjẹ́ tún ṣe díẹ̀ ó ń pèyàn sí ọ̀nà dáadáa kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ yóò máa di wípé tí wọ́n bá fẹ́ ṣe nǹkan wọn ò ní fún ọ wọ́n fẹ́ fi lọ̀ ọ́ bí wọn ò tiẹ̀ ní lè tẹ̀lé wọ́n fẹ́ gbọ́ kí ni wọ́n láta ìdí tí ara rẹ̀ náà ni torí pé látara báwọn ẹ̀rí ọkọ̀ máa jẹ́ àwọn náà ìwọ́n tó máa ń ṣe báyìí tó dúó déédéé báyìí tó ń gbìyànjú tó ń ti bó ń ṣe ń ṣe tó ọ ń bẹ náà wọn bá ṣe ìgbà náà mi ò ní mo sì máa ṣe mí ọba adẹ́dẹ́ ó mú lálágbọ́nà ẹni tó bá wá lóhùn náà wà dé ti máa láti fi jẹ́ yí pé n tó dúó lé lórí òun ọ̀yẹ̀yẹ rẹ̀ kí lọ́ba adẹ́dà sọ ó ní fọ̀kẹ́dẹ́ àzẹ́ntùwú bìlẹ̀ hàrù èmi ní dìgun lè bá dùn ààrẹ ẹni tó bá adẹ́dà bá dìgun bá fa inna lillahi wa inna ilayhi raji'un gbogbo sísẹ́mù rẹ̀ yóò dà tí bá ń jẹun kò ní yó tó bá lówó kò ní nífọ̀kànbalẹ̀ tó bá wà nínú ọlá kò ní gbádùn gbogbo nǹkan ni ó dà ọba adẹ́dà yín jẹ́ báwọn ló fi ń kìlọ̀ inna ladaina àǹkálá wa jahima ẹ̀wọ̀n ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ oríṣiríṣi ibẹ̀ lọ́wọ́ àwọn ọlọ́run tá a máa fi dé àti bọ́m̀bẹ̀ òun náà ní pé ká juwọ́ jùsẹ̀ fún tá a bá ti juwọ́ jùsẹ̀ fún <laughs> ó ní àti tọ́sẹ̀ juwọ́ jùsẹ̀ fún mi kó o lè bá a ní fọkànbalẹ̀ tọ́ọ̀ bá ti juwọ́ jùsẹ̀ fún mi kó o ní ní fọkànbalẹ̀ fún ń di ayé sí ọ bí mo ṣe dẹ àwọn ọdẹ sí àwọn ẹranko nínú igbó ọ máa sáré nù rẹ̀ ò ní bá a nígbẹ̀yìn náà ò ní choice ní tí mo fẹ́ràn náà lọ́ọ́ padà sí ọ ẹsẹ̀ torí ọ màámà sí ò sí torí tèmi ò ní choice mọ́. bàbá adédàá fi gbà wá yẹn jù wọ́n fà wá mára kí lọ́sọ̀ọ́. Allahu wòlíyìí lẹ́bí na àmàlù. Ẹ̀yin tẹ́ ẹ bá jólúgbàgbọ́ òdodo, ẹ má wọrí, màá jó tì. Èmi ni màá jẹ́ alágbọ̀n dùn mí. Kí ni dọ́sọ̀? Ó ní na àmàlù. Wa 'amilu salihati. Ẹ̀yin tẹ́ ẹ gbọ́ náà wọ́n bá gbọ́ wọn. tẹ́ndẹ̀ǹsì sẹ́ẹ̀rí iṣẹ́ rí ni pé kẹ́ ẹ tẹ̀lé ìgbésẹ̀ ayé yín bóun ṣe fi rójìṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam ọmọ wọ̀rí lẹ́yẹ taqlifa lahum kama taqlafa alladhina min qabli tìlàd kama taqlafa alladhina min qabli. a fi wọ́n ṣe àròlé lórílẹ̀ àwọn náà ó máa gbádùn gbogbo nǹkan ó ṣeé ṣe fún wọn bó ṣe ṣe fún àwọn ẹni ìsíwájú tí wọ́n kọjá ìfimọ́ bá wọn wọ́n ní wala yumakkinanna lahum dínàhùn alẹ́dẹ̀ẹ́tàdà lẹ́hùn ẹ̀sìn wọn tí wọ́n ń fẹ́hùn ọba adẹ́gẹ̀ ó fi àrin ilẹ̀ fún wọn ṣé pàyà ń bẹ ní hálà nílò wala yubaddilanna lahum min ba'di khawfihim amna á yí ìgbà padà fún wọn kò ní sí payà mọ́ ìfọ̀kànbalẹ̀ ni ó wà látara pé kí ni wọ́n gbọ́ lọ́hùn ọba gbọ́ wọ́n ń dẹ́ ń tẹ̀ lófin rẹ̀ kò yí ọgán kò é ṣe sọ́bà rẹ̀ rà ló sọ bẹ́ òtútù ah, kí ni abọ́kà tó fi gboyè níwájú ọba rẹ̀ rà wọ́n wá bá àwọn lárúbáwá wọ́n ní òtún gbọ́ tára alé rẹ̀ sọ. So. ó ní kí ni sọ tí a bá ní lọ sí sham láti maka yóò gbà wá tásìkò wo ó sọ àsìkò tí ó gbà wọn tí ó ṣe pẹ́ tó ara alẹ́ rẹ̀ lòun lọ sí sham láti maka láàrin òru níbi tí nínú òru òun dẹ̀ padà dé sọpọ́síbù tá a bá fẹ́ fọlọ́ pé sọpọ́síbù. So kí ni abubakar sadiq sọ ó ní sọ sọ bẹ́ẹ̀ wọ́n lè bẹ̀rẹ̀ ó ní tó bá sọ bẹ́ẹ̀ mọ́ gbà bó ṣe rí gẹ́lẹ́ gan nínú ìgbésí nísinsí àwọn ẹ̀dá o ní bá a ṣe kú lóòótọ́ ṣùgbọ́n ó sọ tí ò bá sọ tí ò bá ṣe kò ní sọ ó ti sọ ó ṣẹlẹ̀ nu mo gbà sallallahu alaihi wasallam kí ló ṣẹlẹ̀ wọ́n tún dé tèmi mo ní ẹ̀jẹ̀ àdóòdè ṣe bí àwọn tí wọ́n lọ wọ́n fẹ́ dé sábàdé á pè wọ́n síwájú rẹ̀ kólúkálukọ́ wa máa béèrè bọ́ọ̀n ṣe rí lọ́wọ́ rẹ̀ bó bá ṣe rí sí ṣé wọ́n tí wọ́n mú lọ bìkan tí a ní kọ́ wá wọ̀ kan ṣé ó fojú tó gbogbo onítìkìrìtì ó lè fojú tó òtí kí wọ́n bá rẹ̀ dà sí i tí wọ́n bá ti bí léèrè wípé ọ̀dà ń gbà ọlọ́ọ̀lọ́ sọ̀hún ibi báyìí ibi báyìí bó ló ṣe rí ọba adẹ́dọ̀ sọ pé Jibril iṣẹ́ yá ibi tí wọ́n ń béèrè lọ rẹ̀ ń gbé ẹ̀dá ibi bẹ̀yẹn sí rí gbé sí níwájú kọ́ máa júwe kọ́ máa sọ fún un òjíṣẹ́ náà sọ náà wà yájú báyìí wọ́n gbé wá fún ó ń júwe rẹ̀ ẹnìkejì tí wọ́n ní wọ́n mọ̀ gbà á ń gbọ́ ibi báyìí bọ́ọ̀ ló ṣe rí jìbìlẹ̀ ìtúndé níwò bó ṣe kíkà gbogbogbò bẹ̀ fún àwọn ah. torí pé kí tí wọ́n bá jà nírọ́ wọ́n járí sàálà rẹ̀ lọ ajẹ́pọ́lọ̀ ń kọ́ ọ̀rọ̀ àmánu tí wọ́n bá ti lọ́lọ́ ń kọ́ ọ̀rọ̀ ajẹ́pẹ́ tó mú wá ìrọ̀nù èdè ìsirọ́ kìí sẹ̀fẹ̀ kìí sàtọ́jẹ kìí sọ̀rọ̀ arúmọjẹ kìí ṣe wọ́rígí ọ̀rọ̀ bá dẹ́dà tá a gbọ́dọ̀ fi lògbé sí ayé káyé ó lè bá àyànjú kọ́rùn wá ó lè bá àsúnwọ̀n ló fi jẹ́ ọ̀rọ̀ yẹn ni nítorí mọ́ ìbẹ̀rẹ̀ àbọ̀ òní wípé kọ́ sọ pé mo fẹ́ ṣe nǹkan báyìí bóòlù ọlọ́run tó ṣe kí ló fi ọlọ́run ọba lórí rẹ̀ bóòlù ìṣẹ́ náà sọ́lá ń ṣe mẹ́sẹ̀ tán a fi torí tọ́ lọ́wọ́n wa ọ jẹ ní rẹ báyìí kọ́ ọ máa déètì irọ́ lọ́n pa fún ara rẹ ara rẹ lọ́n tàn ló fi jẹ́ pé ílímù wíwá wíwá ìmọ̀ yìí pé kí lọ́ba adẹ́dà sọ o kí làlàyé òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́làmù lórí rẹ̀ àwọn sàárẹ̀ ló fi mú lò ọ̀ràn àyàn ni lórí gbogbo mùsùlùmí. ọba adẹ́dà wá ẹni tó bá ti bẹ́ẹ̀ òun lálágbọ̀n ọ̀run dùn yóò kúrò tó gómìnà zulumati ilẹ̀ náà ó ti kó wọn yọ yóò kó wọn yọ kúrò nínú òkùnkùn ìgbésí ayé ilẹ̀ náà lọ sínú ìmọ́lẹ̀ kan ṣoṣo ìmọ́lẹ̀ ọba rẹ̀ rẹ̀. ẹni tó bá wá lóhun dé tì mọ́ wọn tàbí ó yẹ̀yẹ́ wọn fọ́kẹ́dé ọ̀sán tó o dùn hàpù. mo ti polongo ogun pé èmi ní ìbà èmi ní ìsìnkú ní ìbà ọba adẹ́dà wà pé kò sí téèyàn tó ń fi súnmọ́ òun ọba adẹ́dà lẹ́yìn tó jẹ́ ọ̀ràn àyàn tó ń fi ṣọ̀ràn àyàn lé a lórí wákàtí márùn kágbáwò káṣe gbogbo ẹ̀ tó àwọn súnà ká máa tẹ̀lé súnà ká tẹ̀lé súnà àwọn àfẹ́gbọ́ kí ni ètò gbórí jù nínú wọn nínú ọ̀ràn kí a mọ̀ lẹ́yìn tààjù kí lọ́ba rẹ̀ra sọ ìbádùn wọ̀lẹ̀dínà yẹ̀bìtúnà lè rọ́bìn oní sójàdán wọ́n kíyàmà àwọn tí wọn tí wọ́n takú tí wọ́n sùn lóòrò níwájú ọba adẹ́dà pẹ̀lú òòrò àti sùjádà kí ní ń dà wọ́n láàmú. Rabbana sífà ní azaba jahannam wọ́n lọ́wọ́ bá yàwá yàyà náà. azabaha kana gharama. Má jà náà. èyí ò ní wípé gbogbo ń tá a ṣe níbi ìfẹ́ ayé wa tí ó yàpá sí bó ṣe fi wọ́n jìṣẹ́ náà sọ̀rọ̀ àtọ́là tá a wá fi ní jèrè ayé tá a wá tó jẹ́ pé tí ó wà tọ́ sí àníná yàwáyà òjíṣẹ́ náà sọ̀rọ̀ àtọ́là sọ pé alékùn bí kìíyà mi lẹ́yìn wọ́n dọwọ́ yín o ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ má fi kìíyà mọ̀ ṣeré fa ilẹ̀ wùdá àkùsọ̀ lè ṣe ìṣesí àwọn ẹni rẹ̀ tó kọjá ní síwájú tẹ́yìn náà bá fẹ́ jẹ́ ní ire ẹ má sì ṣeré wà qurbatu ila Allah bí máa mú yàn súnmọ́ lọ́hùn ọba ó ṣe wá nínú hadith pé tẹ́bá ti súnmọ́ ìwọ̀n ọba adẹ́dà òun náà súnmọ́ yìí títí débi yí pé kí ni yóò di ọwọ́ tẹ̀ ń gbà nǹkan ojú tẹ̀ ń gbọ́rọ̀ ẹ gbogbo nǹkan máa kílẹ̀ àti ọ̀rọ̀ tí wọ́n máa yàtọ̀ bí gbogbo ayé bá ti dojúrú tó tí ò ní dojúrú ń bẹ̀. wàmùkàfíràtù lè sẹ̀yìn àti yìí máa pẹ̀sẹ̀ rẹ̀. òjíṣẹ́ náà sáà sọ́là tún ni wà wa wà mọ̀nà hàtà àlẹ́ èsì yìí ma kọjú àwọn kéékèèké tí wọ́n ń wípé nígbà tí jí lóru kí wọ́n máa rí àwọn náà àwọn súnàlì tọrọ díẹ̀díẹ̀ ààwẹ̀ wọ́n jí wọn lórí rẹ̀ ẹ̀rú ọlọ́run ọba wa wá ọmọ kékeré láwọn ní gbogbo wọn gbé fóònù dání wá ó fẹ́ máa wo òkú olórí fóònù ọmọ kékeré tí òjò ọmọ bíi five years lọ́dẹ̀ gbá fóònù lọ́wọ́ rẹ̀ ní àwọn ewé òkú ọba ìnílé wa ń bí ọmọ kékeré ọmọ kékeré àwọn ewé òkú ọba ìnílé wa ń bí a rí nínú wọn bẹ́ẹ̀ inú ilé wọn wọ́n máa wo tẹlifíṣàn fún àwọn programs tó bá wọn ṣe wá sí ọ̀tà wọ́n ṣe fẹ́ ń gbé àwọn orin pọngẹ́nà pọngẹ́nà pọngẹ́nà sí ọ̀rọ̀ kékeré kò tí ẹ̀ sọ pé àlejò wa bẹ́ẹ̀ ó dẹ̀ bẹ́ẹ̀ síwájú ó dẹ̀ pa wá ah, àwọn èwo lè ní àákàn ti wo ni láti for educational purpose àwọn èwo èwo òkú ọmọ èjì rẹ̀ kò tí ì tó tẹ́yìn ẹ̀ kí lọ́fà tẹ́pìyà tọ́ ọba fẹ́ kọ́lọ́mù ọmọ tó ti ẹ̀ ṣe ń bẹ̀ ó dúró déédé nínú àwùjọ ká má wípé àṣe tí kíní a bá ṣe ọlọ́run ò ní mú wa sí láà rọ̀bùnà ṣẹkùrù kínkíní tó ọba ṣe ní dáadáa yóò dúpẹ́ fún ọ lórí rẹ̀ yóò san ọ lẹ́sàn ju bó ṣe lérò lọ nínú ẹbí nínú ara tó ọba wò wò kú wò ṣé bọ́mọ ọlọ́mọ kan ló ń wò wọ́n wò tiẹ̀ náà gbèsè ni ọ san. àwọn àfáà ní ká má sọ pé gbèsè ni mo ní ká sọ pé àjọ ni torí ẹni tó jẹ gbèsè lè rí san àjọ ni ó tọba rẹ dúró ẹnlẹ fúri ara rẹ tọba kóra ró lórí ìbàjẹ́ wàláhì fúri ara rẹ tọ́ǹbà ń wò wòkúwò ń jí wò ṣèbóbìnrin olóbìnrin ló ń wò tàbí kọjọ́ ọmọ ọlọ́mọ àjọ ní sìnà ẹni tọ́ da oko bó ṣe lè wù kọ́ pẹ́ tó fi sọ wípé kóra ró lórí ìbàjẹ́ ọba adẹ́dá tiẹ̀ náà ró ní kó nínú ìbàjẹ́ kò ní jẹ́ kí ìbàjẹ́ wọ́n ṣiṣẹ́ rẹ̀ tí ó tó òkè tí a mọ̀ wọ́n mọ̀ bọ̀ pẹ̀lú sẹ́ẹ̀rẹ́ ṣùgbọ́n bá dẹ́dẹ́ ó dàlú wọn láyà ó láwọn èèyàn ni wọ́n bíi tíyìn náà ní ń bá wọn sàbẹ̀ sọ̀rọ̀ wọ́n dìde lóru bíi tíyìn náà wọ́n ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá dá wà wọn ò sọ́gbà ọlọ́run ọba wọ́n máa ń jí aburú ṣe ọba dẹ́dẹ́ ò sí jí aburú ṣe fún òjíṣẹ́ náà sàn sọ́nà sọ pé nǹkan mẹ́ta ní mú yàn rí àkóyọ khashiyatullah fi sirr wal alaniya ìmọ̀ páyà ọlọ́run ọba ní kọ̀kọ̀ àti ní gbangba ní kọ̀kọ̀ nínú rẹ̀ gan ọ̀n páyà lásẹ̀ tó mọ̀ sọ yí pé ètò wa jẹ́ pé títí tí káwà wọ́n mọ̀ ṣọ́ra tó ń bá ti ń ṣọ́ báyìí ọba adẹ́dàá ó ṣọ́ tiẹ̀ náà bẹ́ẹ̀ gbogbo condition tó bá wà máa fi súnmọ́ lọ́wọ́ làwọn sálàfù máa fi sọ wípé táwọn bá ti rí nǹkan tí ò gún régé nínú inú ilé àwọn àìdá ọmọ ni o tàbí kódà nǹkan ọ̀sìn àwọn ti mọ̀ wípé ó ti níbi kan táwọn ti lùgbà ọlọ́run ọba àwọn ọ̀yà tètè sáré padà bìnàwáfíl bìkẹ́fẹ́ tó lè ṣèfà wọ̀bì tẹ́wọ̀bà áwẹ̀lẹ̀ àwọn tètè sáré padà àwọn ó ṣe tẹ́wọ̀bà àwọn ọmọ ìṣọ̀pọ̀lọpọ̀ istikfar àwọn ọmọ ìṣọ̀pọ̀lọpọ̀ nawafil nínú àwọn afẹ́sọ́lọ̀ ẹ̀kọ́ ọlọ́run bà lè kí gbàjà rẹ̀ pé ọlọ́mọ òun ìgbọ́rọ̀ ó sọ gbogbo bọ́rọ̀ ọmọ ọmọ yé di afẹ́sọ́dà kan ní hmm, ẹ̀ sọ nǹkan kan ní sóòlè hmm, gbọ́n tí mo fẹ́ sọ ó ní bẹ́ẹ̀ náà gbọ́rọ̀ sọ láwọn bá lọ wo ọwọ́ rẹ̀ dáadáa só ń gbọ́rọ̀ sọba adẹ́dà lẹ́nu. abọ́bọ̀ ni man yọ́ dàn díkìrì rọ́bì ó ẹ̀sùlùkùhù ń àdá bá ní ó ń tì mẹ́lẹ́ plane kò sí eégún fún kò dẹ̀ ní lè bọ́ kó ń bẹ̀ ìnira yẹn ni ọmọ láàmà fi jẹ́ níyà. a ṣẹlẹ̀ ayé rẹ̀ lápárùtù. àǹtí sọ fọ́mọ àyà ọkọ òun ṣàbúrú fún ó ṣe kí òun pòkú ọ̀lẹ́ dáa fún ọ láṣẹ rẹ̀ gbogbo ń tẹ́ bá ṣe lábẹ́ rẹ̀ náà lópin ìgbà tí òun bá ti yọ̀dà sí ọpọ́ òun fẹ́ pa ọ́ torí kí ló máa rẹ̀ sọ. لا تخرجوهن من بيوتهن ولا يخرجن wọn ò gbọdọ̀ jáde nínú ilé wọn o ìwọ ló kọ́lé ìwọ ló fi wọ́n síbẹ̀ bọ́tọ̀ bá rẹ́ra nílé wọn ni wọn ò gbọdọ̀ jáde ń bẹ̀ wala yakhrujuna àwọn náà ò gbọdọ̀ lé wọn jáde àwọn náà ò dẹ̀ gbọdọ̀ jáde ọba rẹ́ra tó wọn fẹ́ ó ní òfin òun òun o ẹni tó bá lòun tayọ rẹ̀ ó ní ah, ọba tó tẹ̀dá mú ni láti ń pàkíyèsí wa ó ti ṣèkìlọ̀ gbogbo ẹ̀ tó dojúrú lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé nìsín kólúkálukú òwò ìpín wo lo ní nínú báyé ṣe dojúrú tó nísìn kólúkálukú ó tètè padà sẹ́yìn kó tuntun ti ẹ̀ ṣe ń bẹ̀ tóró ní zahara alfasad fil barri wal bahr nǹkan tí ò gún régé mọ́ tí gbogbo ẹ̀ dojúrú lókè lódò fún ó ní bí máa kásàbàtà aidi náà àfọwọ́fọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni ìwọ níbi tó kù sí tí wọ́n náà máa èmi náà ní tèmi kọlùkálùkù òkùnkùn oníkùn kọlùkálùkù máa ma núwó dẹ̀ ti kìlọ̀ ó ní pẹ́lú ìsánú àdánà sí ìwàsíọ̀ olùkálùkù ló ríra rẹ̀ dá wọ̀lọ́wọ́ àlọ́kọ́ àbírọ́ ní bá ti ń wá wà wí nítorí ń ṣẹlẹ̀ nísìnyí pé tán tí ọmọlàkejì là ń wò àwo tara wa olùkẹ́lùkọ́ ọ̀ṣọ́bi tó kù yóò wá sọ ti ọmọlàkejì yẹn di ẹjọ́ kí wọ́n á rìn túmọ̀ yùn rìbà kí lẹ̀sán rẹ̀ ọmọ kó dáadáa ti ẹ̀tọ́ ọba ṣe ìyẹn tó ọba rí dáadáa ṣe ọba arẹ́dẹ̀ ó fi san òun lẹ́sàn ìwọ́ máa gbẹ̀sẹ̀ inna lillahi wa inna ilayhi raji'un lòjíṣẹ́ lọ́sà àṣán sọ pé assumed najat kákónúró àkóyọ ni kákónúró àkóyọ ni ẹni tí ó bá tètè mú ogun tó ń gan fúnra rẹ̀ òun gbọ́dọ̀ lò báyìí ó ti pa ìparun ti ṣẹlẹ̀ ó pàtàkì kí ló bá rẹ̀ dàtọ̀ onílẹ̀ alẹ́hùn yọrùjìrù kí a lè bá padà kí a lè bá padà sídìí òdodo òjíṣẹ́ lọ́sọ̀ àtọ́láńgbà tí ń sàlàyé fáwọn tàbí lónìí á ẹ̀yin muhajirun tóró ọba adẹ́dà gan ọ̀kọ́ yọ̀rọ̀ wọn kéré tí ọba ti sọ̀rọ̀ wọn almuhajirun wọlé ansar àwọn tí wọ́n gboyè tí wọ́n ti ṣáájú lọ àwọn èèyàn dáadáa tá a ti yọ́nú sí aliminal muhajirun minal muhajirin wọlé ansar wàlẹ́dínà tẹ̀bẹ̀rún ní ìsánì àtàwọn tí àwọn àǹsọ̀ àtàwọn tí wọ́n tẹ̀lé pàṣẹ wọn ní ti dáadáa ó ní yàrá máa ṣẹ́bẹ̀ mọ̀ájìrì ẹ̀yin mọ̀ájìrì nù nǹkan márùn-ún ń bọ̀ wá ṣẹlẹ̀ òjíṣẹ́ náà tún wá fi mọ̀ báwọn ní mọ̀ ń bẹ lọ́wọ́n ọba mọ̀ ń sáde ọlọ́wọ́n ọba fún ọlọ́run mọ̀jẹ̀ ẹ̀ bá láyé ṣé lọ́kọ́kọ́ sọ ó ní tí àwọn èèyàn bá ti ń ṣe fáyíṣà ìṣekúṣe dédé pé wọ́n ń polongo rẹ̀ ṣé wọ́n ń polongo rẹ̀ nísìn wọ́n òṣìṣẹ́ lẹ́kọ̀ọ́ ẹni tí ń gbowó jù nínú àwọn òṣìṣẹ́ Èkó ló wà tòró èkó ló ní commercial capacity ju any other places lọ àbí bẹ́ẹ̀ ẹ jẹ́ àti sọ pé minimum twenty thousand ni tó tó bẹ́ẹ̀ kò tó bẹ́ẹ̀ tó tó twenty thousand kò tó twenty thousand eighteen ẹ̀sẹ̀ àti twenty five fọ́dún twenty five lóṣù fọ́dún èlò ní ọ̀jẹ̀ three hundred thousand àbí káwa sọ pé àwọn bíi ọgọ́rùn-ún èèyàn èlò ní ọjọ́ three million thirty million ọgọ́rùn-ún méjì sixty million àbí bẹ́ẹ̀ kọ́ ẹ wá láwọn tí wọ́n ń polongo bàjẹ́ ẹni tó gbéyàwó rẹ̀ sí gbangba káwọn èèyàn máa bá sùn gbangba kó dẹ̀ máa wò kó a máa héèlì ìyàwó rẹ̀ àtẹ̀ntí ń bá sí àtẹ̀ntí wọ́n sí fún wọ́n wá ní wọ́n fún ní wọ́n ní seventy five million wọ́n ní rárá ìyẹn ò tiẹ̀ títò ẹjá wa náà dá sí wọ́n fi five million kún ó jẹ́ èlò ṣé ọ̀sánwó òṣìṣẹ́ àìmọye lẹ́kọ̀ọ́ èkó là ń sọ wà á lo èkó nítorí èkó ló ṣe fi tá a bá ní ká lọ àwọn ìlú òkè bí Ògùn state bí Ọ̀ṣun state sẹ́wọ̀n pé yóò dọ́bù ní àbílẹ̀kọ́ ni òjíṣẹ́ náà sàrà sọ́lá ní kìí ṣe pé bàjẹ́ gbalẹ̀ kan nìkan hátà yóò nínú òbí à débi pé wọ́n wá ń polongo rẹ̀ ó ní tọ́rọ̀ bá ti dàbà wọn ọba adẹ́dẹ́ ó fi àdánwò kàn wọ́n àdánwò wọn wo ó ní tọ́rù àìsàn tí ò gbóògùn àìjákálẹ̀ àrùn ó ṣẹlẹ̀ sí wọn irú àjàkálẹ̀ àrùn tí ò ṣẹlẹ̀ sáwọn tí wọ́n ti kọjá lọ kì í ṣe nàìjíríà nìkan wọ́n ti ń ṣe wọ́n kàn gbèdé nàìjíríà ni ìtí wọn kì í ṣe ní gbogbo ibi kánú sẹ́wọ̀n pé globalization tó túmọ̀ sí náà nù ìtí wọn máa ti ń ṣe ní Russia tẹ́ ń ṣe lamẹ́ríkà tẹ́ ń ṣe ní Italy tẹ́ ń ṣe níbi ní wọ́n ó tún ṣe mí èwo ni kí ajá kọ́ máa dá bọ́ọ̀mù èèyàn sùn wọ́n ṣe níta wọ́n ń kó bọ̀ ajá òun náà wàá máa wò inú rẹ̀ máa dùn bájá ń ṣe ń kí ìyàwó rẹ̀ mọ́lẹ̀ bẹ́ẹ̀ni tàbá wọn tí ń sọ igi pẹ̀lájá wọ́n ń sọ pẹ̀lẹ̀pẹ̀lẹ̀ lẹ́dẹ̀ ń lọ sẹ́mà wọ́n ni ẹ̀sùn lóko àzábà àdá a gbé sórí pléènì tí ò ní lè padà ń di rẹ̀ orí burúkú ọmọ bá yọ́dẹ̀ tó máa ẹni tó orí rẹ̀ pé ṣé yóò ṣe léyìí àwọn eléyìí ti bọ́ aṣọ ìjẹ́ ọmọ ènìyàn wọ́n ti bọ́ kúrò lára kìí sọ̀rọ̀ ọmọlúàbí mọ́ ọ̀rọ̀ ọmọlúàbí ọ̀tọ̀ èèyàn ó kọ́kọ́ jẹ́ èèyàn náà kó tó jọ ọmọlúàbí àbí ni ẹgbà tó bá jọ ọmọlúàbí tó bá jẹ́ èèyàn náà ó fẹ́ jọ ọmọlúàbí àwọn eléyìí èsè yàmá ẹranko míì gan ní rírà ó ní tí a mọ̀ kó bá dẹ́dẹ́dẹ́ ní wọ́lọ́kọ́dí karramna bani adam apọ́n ọmọ ẹ̀dẹ́ ènìyàn lé àpọ́nlé ẹ̀yẹ iyì tí wọ́n bá ti bọ̀ dànù ayẹyẹ wọn. àrùn tó ṣẹlẹ̀ yìí tá a ti rògùn ẹ̀ sọ́sẹ́bì kan kù kò síbi tó ṣẹ́kù dókítà ẹ ti ẹ ti discover kò sí discover àfi kíni hatta tarji'u ila dinikum àfi ká padà sọ́dọ̀ ká ṣe tọ́wà tá padà olúkálukú wa níbi tó ti ń ṣe àbòsí àbòsí àbòsí báyìí kéékèèké kọ̀ọ̀kan tí ọ̀ka kún mistake tọ́gbà ọ̀rọ̀ dẹ́ máa ń ṣe ni kìí ṣe problem àkídà problem ìbáàdà ní nǹkan kan ta ló pàṣẹ méjèèjì ta ni Allah ta là ń tàpá sí ṣé kò tó wá mú un ìgbà tó jíṣẹ́ náà sọ lọ nílùú màdín ó ní ọkọjá níbi sàárè méjì ó ní á ìyá ń jẹ àwọn méjì kan àwọn méjèèjì nù sàárè nísìn wọ́n dẹ̀ ń jẹ ìyáálé lórí kìí ṣe tí yín ò lè ṣe gbìyànjú lórí ẹ̀ láyé ọlọ́kan nínú olófòfò ẹnì kejì kìí mára tán dáadáa. tó o bá ti jọra rẹ lójú ó ti lùgbà àkídà. tọ́ọ̀mà torí pé kí ni ta ló fún ọ ní tó ń fi jọra rẹ lójú Allah nítorí nǹkan ni pé èmi mo ní kì í sọ lọ́hùn ọba ní ṣé kò ti dùgbà àkídà bí àkídà àti sùlùk adab bí wọ́n ṣe so mọ́ra wọn nù àti ìbáadà lórí jẹ́ pé àwọn sẹ́lẹ̀ fún èèyàn àwọn compartmentalize wípé eléyìí àkídà eléyìí kìnnìún gbogbo ẹ̀ kí ni wọ́n kà á مع الله مع خلقه يعني النبي أصحاب النبي صلى الله عليه وسلم أهل بيتي والعلماء بام بام بام بام نواجه كعكم أدب أدب pẹ̀lú ọba adẹ́dà o o o o o Adam pẹ̀lú àwọn ọmọ ẹ̀dá kejì òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlọ̀ nàmbà gbogbo ohun tó mú wá ọgbọdọ tẹ̀lé ní tó fi wojú ọ gbọdọ tó o bá ti ní hmm, mi èmi ò fẹ́ ṣe tèmi láì ó ti ta ló ní ká ṣe dáadáa sódì Allah ta ló ní ká ṣe dáadáa sí àwọn ìyàwó wa Allah ta ló ní ká ṣe dáadáa sáwọn ọkọ wa Allah ta ló ní ká ṣe dáadáa sáwọn ọmọ wa Allah ta ló ní ká tọ́wọ̀n sọ́nà kí ló ń kú anfusakum wa alaykum nara. ó ní wọ̀kúdùn ọ̀nàṣù wọlé ìjára ẹ wá ìṣọ́rí tó nípọn fún rí ara yín àtàwọn ará léwu kó nínú iná iná tó jẹ́ wípé ọmọ èdè ènìyàn dá kò ọkọ̀ wọn lẹ́sìn ọkọ̀ wọn nípa ayọ̀ lọ́wọ́ bá ìwọ gan jẹ́ ìmáàmù lórí rẹ̀ nínú gbogbo nǹkan wọ̀nyí. ọkọ̀ wọn bá a kò sí àti kẹ̀rẹ̀ lórí ẹ̀ kàmẹ́tàáfi wá fèsì ara wa táàfi ṣe tọ́wọ́bà táàfi sẹ́rí padà ìgbà yìí nígbà láàmà ṣọ́. ló fi jẹ́ wípé àní option àti ká ti kí ká sẹ́rí padà. torí kí lọ́ba adẹ́dà ó ní wa man taaba wa amana wa amila amalan saliha kí ló bí wọ́n fi san alẹ́ ulaika yubadilu Allahu sayyiati hasanat àwọn tí wọ́n ṣẹ́rí padà wọ́n wá gbọ́ lọ́wọ́n ọba gbọ́ bó ṣe yẹ kí wọ́n gbàgbọ́ torí èyí wọ́n ń ṣe tẹ́lẹ̀ tí wọ́n rò pé àwọn gbọ́ lọ́wọ́n ọba gbọ́ irọ́ ẹ̀tàn ni wà á mi àmàlà sọ̀lẹ̀ wọ́n wá ń ṣe sẹ́ẹ̀rì torí sẹ́ẹ̀rì ṣíṣe òun ni omi tààbù re ìmánì tí igi rẹ̀ máa fi rinlẹ̀ tí máa fi gbẹ̀rẹ̀gẹ̀ jíjẹ tí ó fi lé fún lórí. اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم إلى ظهر ولعلكم تتقون ثم بعد ìmánì rẹ̀ yóò máa gbòòrò yóò máa rinlẹ̀ sí yóò máa rinlẹ̀ sí yóò máa rinlẹ̀ sí iṣẹ́ rí yóò máa ju ọ ṣe ẹni tó bá wá ń ṣe báyìí tó ti sẹ́rí padà báyìí ká fi mọ̀ pé ọba wa ọba tí máa ń dúpẹ́ ni ó ní gbogbo ohun tó ti ṣe sẹ́yìn láburú yẹn gan yóò ṣe tẹ̀bí ìlú rẹ̀ yóò yí padà sí dáadáa kò ní jẹ́ pé àsìkò tó o ti lò sẹ́yìn yẹn tó o fi ṣe tí ò dáa yẹn ọ̀ wá pàdánù rẹ̀ ọlọ́run ọba ó sì ní dáadáa fún ọ padà. àwọn àlàyé tá a fà ń ṣe fún wa ni àní kí wọ́n tẹ̀síwájú pẹ̀lú hadith tí wọ́n kà wọ́n kọ̀ ṣùgbọ́n bó bá yẹ èmi náà mo ṣe mistake bá mo ti gbóhùn wọn ní inú ilé ènìyàn bá ra gọ sí ìta bọ̀bá yá ń jọ mi ìta ní màá gọ sí díẹ̀ tí wọ́n bá wa sọ kọ́lọ́hún yẹ kó ṣe wá láǹfààní láyé bí nínú sàárè àti ní gbangba ọjọ́ ìgbìndì àìkíámù àtàwa àtàwọn kọ́ pa wá pọ̀ kẹ́ ní wájú òjíṣẹ́ lásìlá àrà ọ̀sánlá nínú fìrìdáùsù rẹ̀ kó gbà lẹ́sìn fún wa kọ́ mọ́ dàlú àláyà kọ́ jẹ́ ká bá níbi tó lérè àti ìrúre náà torí ẹni tó bá ti jẹ́ mùsùlùmí ti ìrúre ọba àdéjàjẹ́ agúnlẹ̀ ayọ̀ pẹ̀lú ẹ̀ sínú fìrìdáùsù gbogbo báyìí bá ṣe dojúrú tó kọ́lọ́hún má jẹ́ kí tiwa dojúrú ń bẹ̀ kọ́mọ́ bàbá ògbàgbọ́ wa jẹ́ kọ́mọ́ bẹ̀sìn wa jẹ́ kó rí kárí kó jẹ́ kárí ṣe ní ṣíṣe tọ́lọ́hún ọba tí ó fi fún wa ní ìwé ẹ̀rí pegedé ń bẹ̀ níwájú rẹ̀ ń jọ́ gbẹ̀ndẹ̀ àkíyà. àwọn ìbéèrè kọ̀ọ̀kan tí a bá ní inshallah al ẹnikẹ́ni tó bá ní kọ́pì tíra wà lọ́wọ́ la adab al ti imam Bukhari torí bí ọ̀rọ̀ adab ẹ̀kọ́ ìwà ìṣesí bó ṣe pàtàkì tó ó tírìtì rẹ̀ rahimahullah àtàwàṣà nínú tíra rẹ̀ aljami pẹ̀lú àwọn àdìs tó pọ̀ àwọn àṣàr tó pọ̀ ṣùgbọ́n ó tún wá ṣe tíra kan lórí rẹ̀ lọ́tọ̀ torí pé kíni torí pé bíi mọ́tò ẹ́ńjìn mọ́tò tó bá ní iṣu bára rẹ̀ bá ṣe léwu kó fáìn tó ṣe àrìlò láìláì ẹ́ńjìn oníkíní tawhid iman akida bọ́dì rẹ̀ wọn láwọn ìbàdà tó bọ̀ táyà téèyàn fi jèrè rẹ̀ àti kíkùn dáa téèyàn fi rí pé ah, ọ̀ṣọ́ ń bẹ lára kínní yóò fi wú ọmọ làkejì tí wọ́n sọ pé ah èmi náà fẹ́rù mọ́tò báyìí ó ní kí ni jẹ́ ká fún alákejì rẹ̀. ọmọ ìyá méjì wọ́n lágbàlagbà káàtùrù ọgbẹ́rù ọ̀rẹ́ ọ̀kan wò pé ah, tẹ̀sẹ̀ rí ìyá àtàyé tí ń jẹ́nu kó tó kan tọ̀run ìkejì ń wò pé hmm, àgbàlagbà ni a gbọ́dọ̀ ran àgbàlagbà lọ́wọ́ ni ọgbà ẹrù lọ rẹ̀ ah mo lè gbé onímọ̀ màmá ẹ̀ lè gbé tẹ́ ẹ bá tiẹ̀ lè gbé ní ìgbọ́dọ̀ rí kí n má gbé kí n má gbà lọ́wọ́ yín yóò di ẹ̀sẹ̀ sí mi lọ́rùn ó ní ẹ̀sẹ̀ kẹ̀ ó ní ẹ̀sẹ̀ ní bójúṣẹ́ náà sàrà sọ́là sọ ẹ́ kí ló òjíṣẹ́ náà sàrà sọ́là sọ pé ẹ̀sẹ̀ ni ah. ó gbé ọba gbé ó gbé délé kí ni ó jẹ́ ìrònú arúgbó káfíńrà yẹn sí ó ti rọ̀ lọ́kàn fún kíni fẹ́sùn ọba alẹ́rà láti bẹ̀ ọ bẹ̀rẹ̀ sí ìsúnmọ́ díẹ̀díẹ̀díẹ̀ ọ̀rọ̀ tí ò fẹ́ gbọ́ ó ń gbọ́ àṣù náà ní àwọn èèyàn nílé tí wọ́n jẹ́ muslim tí ó tiẹ̀ yà sí tiẹ̀ àkírá ó gbẹ̀sìn tó bá jẹ́ pé bí wọ́n ṣe ń sẹ̀sìn bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí wọ́n ṣe ń ṣe àwọn náà máa ń ṣe <laughs> kí ìfọ̀jíṣẹ́ lára àṣọlá sọ <laughs> kí ọba arẹ́dà kọ́ tọ́ ẹnìkan sọ́nà látara rẹ̀ ó dáa ju kọ́ wa gbé Range Rover ńlá kan jáde nísìn kí wọ́n fún ọ kí wọ́n bọ̀ ní Range Rover ó dáa jùlọ torí ní tẹ́wọ́ bá jọra wọn là á fi wéra wọn nígbà náà lọ́n ràkúnmí tó pupa tó yanjú dáadáa ni bọ̀ nísìnyí range rover tó kilẹ̀ dáadáa ni ọlọ́lá yìí wájú ọba adẹ́dàjọ́ yìí ládàńlá ni pẹ̀lú àwọn adàbù báyìí ọ̀gọ̀ àwọn tíra ẹ̀sìn wọ́n máa ti ń parí tíra yìí nínú kìtàbù jámẹ́ torí ìkìlọ̀ tó jíṣẹ́ lọ́sà àtọ́làm ṣe tábà wà ló sọ yìí mùsùlùm níbi ìpinnu rẹ̀ òjíṣẹ́ lọ́sà àtọ́làm ní gbalẹ̀ gbólóhùn tó jíṣẹ́ lọ́sà àtọ́làm ṣe. rọ́wí tọ́gbà àdìsí yẹn wá ó wá mú ìlà lọ́wọ́ tọ́fà ó ní tí ó fà ní wípé sábúrú tí nǹkan bá ṣẹlẹ̀ sí wọn wọ́n tètè rágbà súra wọn láti tètè yanjú ẹ̀ tí àwọn èèyàn bá wà nínú òkè ìṣòro wọ́n tètè bá wọn mú kó tó fi ṣe tó sẹ́yìn mọ̀ pé ẹni tó dẹ̀ gbọ̀rọ̀ wá ó gbọ́yé ju àwa tí ń sọ ọ́ fún lọ gbogbo àwọn ìṣesí ta ló ní ta ló ní àwọn mùsùlùmí lónìí èyàn ní wípé tá a bá ti gbé ojú ọ̀nà wa jù sẹ́yìn táwọn tí wọn èé ṣàrẹ̀ tí wọ́n wá mú ti wá lò wọ́n gba àwọn àṣẹgbẹ̀ bọ̀tí kí ló jíṣẹ́ lásán àṣẹlà ń sọ sallallahu alaikum ọlọ́run ọba wa dẹ̀yẹ pẹ̀rẹ̀ sí ẹ̀yin mùsùlùmí hatta tarji'u ila dinikum ó dìgbà tẹ́ ẹ bá padà sí díẹ̀ sí yín lọ̀rọ̀ yóò tó yanjú. mútu ọmọ làkè jùmọ́ tiẹ̀ má sọ pé wọn bá dé ọ léèrè kó tó náwó sí fún un pé ah kìnnì nǹkan fẹ́ fẹ́rẹ̀ fáwọn kìnnì fáwọn èyí ní bí extra kan bó ṣe lè wò kó kéré tó dákun ẹ̀ mọ́ dìmú àwa náà manage ní ṣùgbọ́n náà bá wa fi ọwọ́ pa. ó lè má tó nǹkan lọ́dọ̀ wa bọ̀tí nǹkan gidi lọ́dọ̀ rẹ̀ ok ẹ jẹ́ ká fún wa láti àkíyèsí ọ̀rọ̀ odindi ọ̀sẹ̀ kan ni òfin oúnjẹ jẹ ló ń de nǹkan mọ́ òjíṣẹ́ náà sàásánlá ní jihadiya ó dẹ̀ bá wọn lọ sójú ogun ó dẹ̀ tán síbẹ̀ màmá rẹ̀ rí báyìí ó rí pẹ̀lú òkúta nínú ni màmá rẹ̀ fà sókè ó kìsì rẹ̀ ó ní ọmọ àlìjẹ́nà òjíṣẹ́ náà sàásánlá ní tá à sọ bẹ́ẹ̀ fún ẹ. ọmọ bóyá ó dá sí tí ó kàn án tàbí ọmọlàkejì ní bùkátà sí nǹkan tó ń dẹ̀ ní extra lọ́wọ́ kò fi sọwọ́ sí. ọ̀dà tá a ní òkú sínú igbó páńpẹ́ nínú gbogbo wa. ilé àmàrà ìmọ̀kànlá wọ̀kọ́lé ìlú márùn-ún àfẹnitọ́nà wọn bá kú yọ ó dẹ̀ kéré. adam kò sí adam kọ̀ọ̀kan tí ò so mákìdá tí ò jẹ́ ìbádà ló fi jẹ́ pé mùsùlùmí dáìyà tó ń tẹ̀lé jọ́nà àmàna kò ní pín wọn sọ́tọ̀ọ̀tọ̀ yóò ṣe kí ni yóò mú wọn papọ̀ ni kọba adẹ́dà kò sọ̀rọ̀ wa lọ́wọ́. kama ba lẹ́kẹ́ lákó jẹ́ káàrí pẹ̀lú ìdára sọ. Àmín àtẹ̀yìnà. Náà, ìbéèrè àkọ́kọ́ látọ̀rọ̀ àwọn sisters. Náà, wọ́n ní àwọn ọmọ ẹni tó bẹ̀rẹ̀ ní àwọn ọmọ àdéhìí tó sọ wípé ohun tí kòkòrò bá jẹ nípa àlèbárúkà kìnìyàn ló ti ló ti jẹ kó bóyá nǹkan kan nísìnyí bóyá nǹkan jíjẹ kan kòkòrò wá jẹ bí àwọn bóyá kòkòrò ẹ̀wà pápẹ́ kòkòrò ẹ̀wà wọn láwọn ọmọ ẹ̀rí tó sọ wípé ohun tí kòkòrò bá jẹ yẹn ó ti di àlùbáríkà nu kí ní ẹ̀ kúrò nìyẹn ó ti ó ti di àlùbáríkà abẹ̀ kúrò. so látara bẹ́ẹ̀ wọ́n wá ń bèrè wípé tó yẹ kéèyàn tún lè jẹ́rú nǹkan báyẹn ah, <laughs> kòkòrò bá fẹnu kan èèyàn gbọ́dọ̀ jẹ́ máa kò lálùbáríkà mọ́. so wọ́n ní kẹ́ni ó mú ọ́tàkù tó fẹsẹ̀ rinlẹ̀ ẹ̀rí ẹ̀ wá ohun kí ni tó takù tó fẹsẹ̀ rinlẹ̀ ni tí àdìs bá wá bá wọn wọn ní munkar tí a bá gbọ́ tí wọ́n sọ pé àdìs wà munkar tó túmọ̀ sí ni wípé ó takò hadith tó fẹsẹ̀ rinlẹ̀ tọ́dẹ̀ jẹ́ pé eléyìí kò fẹsẹ̀ rinlẹ̀ tó èyí tó fẹsẹ̀ rinlẹ̀ hadith wo ló fẹsẹ̀ rinlẹ̀ òjíṣẹ́ náà sàlàsùnà ní ń tàn jẹ́ tó bá bọ́ọ̀lẹ̀ mú kọ́ ọgbọ́n náà kọ́ jẹ́ torí pé kí ni tọ́ ọ̀bá ti bẹ́ẹ̀ ó fi ilẹ̀ rẹ̀ fún àṣẹ̀fàn yóò nípìn nínú oúnjẹ rẹ̀ wá make sure wípé èyí tó gbẹ̀yìn nínú abọ́ ládáadáa kódà àwọn àká tó fi jẹun ládáadáa torí àlùbáríkà èyí tó gbẹ̀yìn nínú oúnjẹ ló wà ṣe mọ̀ pé gbogbo ń tẹ́ àkàálẹ̀ nísìn tọ́dẹ̀ fẹsẹ̀ rinlẹ̀ tọ́rọ jọ́rò jíṣẹ́ náà sàásánàm ọ̀tàkó tí ìmọ̀ ọmọwà nísìn wípé tí kòkòrò bá ti fẹnu bà ọ́ parí nù lórí pé kíni òjíṣẹ́ náà sàásánàm ní tí esin gan tó bá fẹ́ bàlé oúnjẹ tẹ̀ǹjẹ ẹ tì bọ̀ padà ìpè tó bá jẹ́ pé ó ní àrùn kan lọ́wọ́ ó ní ìwòsàn náà lára tó jẹ́ pé yóò neutralize àrùn tí wọ́n bá ti kó sí látara bíbà tó bá so jẹun. so àwọn àdìsí fẹsẹ̀ rinlẹ̀ bòde tí ọmọ ìyá wa lóbìnrin mú wáyé ó ó takò ẹ̀ ní ó sọ yí pé a àdìsí tí wọ́n mú wáyé ó wà mọ́ńkà èyí ni wípé ó lẹ kì í sọ̀rọ̀ òjíṣẹ́ náà tó rà lọ́kọ̀ọ́. Jazakumullahu khairan. Wọ́n ti wá kù. Náà wọ́n ní àwọn máa kírun ní iwájú ṣọ́ọ̀pù àwọn ní àsìkò COVID tí wọ́n ṣe lockdown. Náà. So wọ́n láwọn máa kírun níwájú ṣọ́ọ̀pù àwọn pẹ̀lú àwọn brothers. So wọ́n ló máa ń ṣẹlẹ̀ tó jẹ́ pé nígbà míì àwọn máa pa ìrun pọ̀. Bóyá tí òjò bá rọ̀ àbí nǹkan. So wọ́n lè wá sọ fáwọn ó pàwọn ò lẹ́tọ̀ọ́ àti ṣe bẹ́ẹ̀ wípé kí ni àlàyé ló tí ó tọ́ àbí kò tọ́. ó tọ́ òun láti béèrè àlàyé but fún tí wọ́n ṣe yẹn ó tọ́. so ìbéèrè kejì ni wípé ṣé ẹni tí owó mọ́sálásí kan ìmáàmù mọ́sálásí òun ò ṣe jẹ́ mọ́ sọ̀làwàtì sínú àwọn yẹn tán lè kóra wọn yọ nínú mọ́sálásí kan náà kan ṣe jẹ́ mọ́. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ tí wọ́n bá já rìnrìn àjò wọ́n lè kóra wọn kù ṣùgbọ́n tí wọ́n bá sàrìn àjò wọ́n ti yapa sí imam yóò fẹ́ di ìgbà tí wọ́n ń tako ọ̀tọ̀ pọ́sibú ńgbà mi imam wò wípé òun rí pé wọ́n wá látọ̀nà jíjìn ó wá ní ẹ̀yìn lè kí n ti tòun kí bọ̀dá wọn aládùúgbò náà ni wọ́n imam ò bá wọn kí kò kí jámù káwọn náà wọn kí ìbéèrè kẹta wá ní pé òun nìkan ni wọ́n tó mọ́sálásí wọn ò kí jámù mẹ́ òun wá rí ìdí tó yẹ kó wọ́n fi ṣe jámù ṣo lè ṣe tídì yẹn bá jẹ́ bí ìtòjò ń kọ́ ṣo lè ṣe tòjò masjid wọn ò kí jámù hmm. but wọ́n ti kí wọ́n ti kí ìrìn yẹn kọjá òun wá wọlé òun lẹ́rìí pé òjò rọ̀ àwọn ọ̀nà ṣe jámù ṣóun lè ṣe jámù tó bá ṣe kó jò ní ṣó lè ṣe jámù ọ̀rọ̀ àwọn afá pọ̀ lè lórí ẹ̀ àwọn kan sì rí i pé nígbà tí wọn ò ti kí ní masjid yẹn kó náà mọ́kì. Ah. ṣùgbọ́n tó bá jẹ́ pé nǹkan míì bẹ́ẹ̀ ló torí ṣe jẹ́ mọ́. bẹ́ẹ̀ kò kì wọ́n ní ṣé ládàá kan náà ni ó gbà á ìrun tá a kí tá a ṣe social distancing ń bẹ̀ àtẹ́lẹ̀ tí a fi ẹsẹ̀ kanra wa ń bẹ̀. ọ̀kan jẹ́ lọ dórí ọ̀kan ṣe ti dọ̀rúrí tóní tó jíṣẹ́ láta àṣìláàmù ní pé akémọ́sọ fọ́fọ́kùn fọ́fọ́kùn tẹ̀lé súnà kan lọ ẹ̀sọ́ èyí tó tẹ̀lé súnà jù àwọn ọlọ́yọ̀ lára ju etí ọ̀sẹ̀ ọlọ́wọ́ rákà kan lòun bá gbà oníṣẹ́ tóun bá fẹ́ kí ok rákà kan lòun bá tóun bá fẹ́ san ẹ̀rùn yìí padà so oníṣẹ́ báwo lòun ó ṣe san padà tí wọ́n á kéwú sókè níbi ọba rákà kan ìṣà rákà gbẹ̀yìn ìṣà rákà tó báyìí ó ní àkọ́kọ́ tiẹ̀ tí ó fi gbọ́ yé mi. rákà tó báyìí ó làkọ́kọ́ tiẹ̀ so tí màmá bá ti sálámà yóò dìde yóò mú rákà keji tie wa tí ó jẹ́ rákà keji ní bó ṣe yẹ kó mú rákà keji ìṣáyọ̀ yóò wá jókòó yóò ṣe tẹ̀ṣẹ́wò ó ti mú rákà méjì wá nù yóò wá tẹ̀ tó mú rákà kẹta tiẹ̀ wá kò ní kí ó sókè. So yóò wá tó bá ti parí rákà yẹn tán yóò wá sẹ́ mú ẹ̀kẹ́ ni wá kò ní kéwú sókè kó tó ṣe tẹ̀síọ́wò kó tó sálámà tó bá yẹ pé rákà méjì ló bá rákà méjì tó bá yẹn rákà méjì ti gbẹ̀yìn ti ìmáàmù yẹn yóò jẹ́ rákà méjì àkọ́kọ́ tiẹ̀ wọ́n dẹ̀ ti jòjókòó wọ́n ti ṣe tẹ̀síọ́wò yóò wá dìde yóò wá mú rákà méjì gbẹ̀yìn tiẹ̀ wá tó jẹ́ pé yóò kì jẹ́jẹ́ ni kò ní ké sókè ok ọwọ́ abalaka mẹ́ta lẹ́yìn imam raka mẹ́ta tó bá wọn yóò jẹ́ raka mẹ́ta àkọ́kọ́ díẹ̀ raka mẹ́rin dẹ̀ ní ìṣá ok bí wọ́n bá ti sálámà yóò wá dìde yóò wá mú raka tiẹ̀ wá kò ní sọ yí pé bí wọ́n ṣe tó lọ́dọ̀ ìmáàmù yẹn ní ọ̀wà yípo rárá òṣìṣẹ́ náà àṣálàm dá míìsì irun bẹ́ẹ̀ ó ní kí a máa kírun lọ kóhun tó dé wọ́n ti ń kírun ó pé Abdulrahman bin Awf radiyallahu anhu mọ̀ pé òun ló ṣe ìmáàmù bá ṣe sálámà òṣìṣẹ́ náà àṣálàm wá mú tiẹ̀ wá lára ó wà nínú sahih ibn Khuzaimah so ọwọ́ mú wa so tí a bá ní kí wọ́n yípo rákà àkọ́kọ́ tìmáàmù náà ní rákà àkọ́kọ́ tiẹ̀ yóò sọ gbogbo ẹ̀ di upside down now so bí ó ṣe ṣe now nínú àwọn sisters náà ni wọ́n ní ẹ bá wa sọ̀rọ̀ rí nípa condition tí ó lè bá obìnrin tó ṣe pó lórí sínú tó yẹn máa kọjá nine months bẹ́ẹ̀ so wọ́n dẹ̀ lẹ ṣàlàyé dáadáa nígbà yẹn wọ́n ní àwọn wá fẹ́ mọ̀ pé àwọn àlàyé tẹ̀ ṣe nígbà yẹn pé ṣé àwọn àlékún kan tún wà tẹ̀ káwọn tún sì mọ̀ ní orí kìíní yẹn. àlékún náà ni kí wọ́n máa ṣọ̀pọ̀lọpọ̀ tó wà kápá di ọlọ́run lọ ṣàmọ̀ yìí pé olóyún nìkan náà ló ti mọ̀ bí ṣe ń ṣe kì í tún wá ń ṣèyí nìkan kódà àwọn tí wọ́n jọ jókòó ní ẹgbẹ́ wọn gan wọn ò lè sọ yí pé bí ń ṣe ń ṣe àwọn ní ṣíṣe kejì ẹ̀sìn ńlá ni fún obìnrin ìjọba adẹ́dà kọ́ máa bá a dúró tí wọ́n gbọ́dọ̀ máa bá a gbé náà ló fi jẹ́ wípé ìyá ìwọ̀ tó ní lórí ọmọ kìí ṣe kékeré tàbá rántí àmọ́ kan nínú adébùlẹ̀ mọ́fọ́rẹ́ ọ̀kan nínú àwọn sàádé nínú àwọn sọ́lá ó wá láti Yemen ó gbé yàrá rẹ̀ mà ní láti ṣe tàwáàfù ẹni tó bá mọ̀ bí tàwáàfù ṣe rí yóò mọ̀ èyí pé kì í ṣe nǹkan tó rọrùn kódà ó fi ewì bẹnu tí mo bá jẹ́ nǹkan ọ̀gùn fún lénìí ó ti jẹ́ nǹkan ọ̀gùn fún mi ṣáájú ó sọ bẹ́ẹ̀ níbi tàwáàfù rẹ̀ láti fi yin ìyá rẹ̀ bàtọ́ wá ṣe tán wá lọ bá Abdullahi ibn Umar radiyallahu anhu ó ní ṣé mo ti pé ìwọ ìyá mi nítorí ṣe fún mi nígbà mo wà ní kékeré ṣé mo ti san kí Abdullahi ibn Umar sọ radiyallahu anhu ó ní gbígbin ẹ̀ẹ̀kan tó gbin ńgbà tó ń rọbí rẹ̀ eléyìí ò ti san gbígbin tó gbin lẹ́ẹ̀kan nígbà tó ń rọbí tó rẹ̀ tó bí ọ eléyìí ò ti san gbígbé tó wá gbé ọní sínú nínú oyún ńkọ́ torí tí ní ẹ̀sìrẹ́ǹsì oríṣiríṣi. sàmọ̀ pé kò sí tí ó máa ń fa ìnira fóbìnrin tó gbà tí wọ́n ń rọbí yẹn odindi yàwá Mariam aliyasala kí ló sọ ó ní mo fẹ́ mo fẹ́ kú kí n di nǹkan gbàgbé. Abdullahi ibn Umar ní gbígbin tó gbin lẹ́ẹ̀kan fún yẹn pípọ̀n tó pọ̀n tawaf kò tí ì san so èyàn ò lè san n tí òbí ṣe fún yàn pàápàá jùlọ ìyá èyàn kan gbìyànjú ni èyàn ṣe dáadáa sí wọn tí wọn bá sí láyé mọ́ èyàn máa ṣàdúrà fún wọn èyàn lè ṣe sadaqatu jariya fún wọn lórí so many things ah, ìbádà ńlá òun ni oyún níní jẹ́ fún obìnrin yóò kún fún dua ni nínú rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ istikfar ta'wizat àti sadaqat ṣáàlá alkarim ọba ẹ̀rẹ́ dàúdà fi ṣèrọ̀rùn fún láti bí wẹ́rẹ́ ìlọ́kùn lọ́kẹ̀rẹ̀ náà ìlọ́kùn àwọn tí a níbẹ̀rẹ̀ ní àyàn bọ́dà ẹgbùn sórò díẹ̀ ọlọ́run bá ní kí àǹfààní rẹ̀ kó wà àwọn sisters wọ́n sì ní few questions ẹni ìbéèrè wípé dábàá tí ó kọ̀ ṣàdédé wọnú léèyàn bóyá bí ẹdìyẹ fún àpẹẹrẹ èèyàn mọ́bí tó ti wá ṣùgbọ́n ó padà tún ń ròpọ̀ mọ́ bóyá èèyàn náà tún fi ẹdìyẹ nílé gan tó wá ń ròpọ̀ mọ́ wọn èèyàn wá ń fún lóúnjẹ bí gẹ́gẹ́ bí tèèyàn ó wá bẹ̀rẹ̀ sí ní yẹ́yìn wọ́n ní sáwọn lè jẹ́ bẹ́ẹ̀ okay ọwọlé wa wọn bó ṣe rìn wa ìyẹn ni pé ó rìn gbèrègbèrè wá a ti lọ kò sẹ́ni tó sọ pé òun ni bíi ntọ́ tọ́ jánà lọ́nà ó lè jáde ẹ̀ ó lè ọwọ́ ẹran ọlẹ́tọ̀ sí láti jẹ́ tó bá fi ṣe sọ́dọ́kà tọ́jú náà ìlànà kò jẹ́ tó ní bá wá lóun jáde wá tẹ́ bá wọn rájẹ á bẹ́ẹ̀ láti bàbá yìí torí àwọn ẹlòmíì wọn lè dárú nǹkan máa wò kò ní chance láti fi tọ́jú rẹ̀ yọ máa wò wípé ah, kankukú máa bọ́ ń tọ́jú rẹ̀ nígbà tó bá wá di kíní ni wọ́n wà sọ pé wọ́n wà jáde wá. kódà tó o bá sọ iye tó o ti san gan tó o ti nálé lórí gan kò ní láti san. ìbẹ́sìn náà ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà sàdákà ló ṣe fi ṣe sàdákà fún ṣùgbọ́n tí ọba tí kankan tó jọmọ́ báyìí ó lè jẹ́ ó lè lè ṣe sàrà. wọ́n ní ṣé ojúṣe ká náwó sí ẹbí òun nìkan ni bàbá ní lórí ìyàwó àtàwọn ọmọ rẹ̀ ni àbí àwọn jọ nípinnu pé káwọn jọ ṣe tẹ́rbíà àwọn ọmọ yìí ni torí pé àbúrò kan wọlé lẹ́yìn náà má ti pèsè tán wọ́n jókòó mọ̀ sẹ fóònù. ẹ̀pẹ̀lẹ̀pẹ̀lẹ̀ ẹ̀rí pọ́ọ̀tù àwọn àbúrò ní àbútọ́ bá ń ṣe bá àwọn òtí ìsọjúṣe rẹ̀ tòrọ gbọ́dọ̀ máa ṣọ́ àwọn ọmọ gan kí á kàmọ́ máa tẹ fóònù ẹni àrùn tó fi jẹ́ pé mi rẹ́kọ́mẹ́ndì rẹ̀ o ẹwọ́n mi pé ti bàbá ìtìlẹ̀ mọ́gìrì bùbá ti ń súnmọ́ bọ̀ mo ní fóònù yìí máa wà ah, máa ń gba fóònù lọ́wọ́ wọn ni ẹ̀jẹ̀ rúkú dọ̀là tí a bá fẹ́ wúwo tó pé àti lè gba fóònù lọ́wọ́ wọn ò ní rọrùn eh, èyí ò nira màdé rà pa wifi fóònù tèmi kúkú ní dátà báwọn bá pa wifi kò sẹ́ni tí ó rí lò mọ́ dábì ẹ ti pa wifi mọ́ ní yókù dọ́là torí pé àdánwò ní tá a gbọ́dọ̀ ṣọ́ grandchild mi kí ni èdè ọmọ four years of age ọwọ́ abami grandpa on the wifi. Mọ̀wọ́ kọ́ wò náà. What do you want to do with the wifi? I want to download something. Eléyìí gan, ìdáhùn yẹn tún fọ́ mi lórí ju tàkọ́kọ́ lọ tó mọ́ orí pé wẹ́l ìyá rẹ̀ kọmpútà ìjìnìyà ní software person ní gàgàbọ̀ ọmọ four years of age mo ní òkè I've on the Wi-Fi lọ́ba gbé jáde you have not on it ah, how do you know only it, it, that thing did not show. <laughs> ọmọ four years oníkọ̀ connect so kí ni bí ti wà àwọn aṣọ tí wọ́n fi ń ṣe òfin jẹ́ pé educational programs all restricted ìyẹn táàbù all restricted àwọn tí ó kọ̀ wọn lẹ́kọ̀ọ́ Quran àwọn àwọn nǹkan tí ó jẹ́ pé yóò ṣe àlékún fún wọn tó jẹ́ pé tí wọ́n náà bá ń rí lára wọn ọmọ amalé ni bàbá àtìyá gbọ́dọ̀ mójútó ni títìyá lè pọ̀ ń gbà mí torí wípé òun ló ń wà pẹ̀lú wọn ní gbogbo ìgbà ọtí bàbá gbọ́dọ̀ mọ́ nítàn ṣẹ́tìṣẹ́lẹ̀ ṣẹ́tìṣẹ́lẹ̀ ṣẹ́tìṣẹ́lẹ̀ kí owó tí ń ná kó lè yọ o àìjẹ́bẹ̀ owó tí ń ná ó lè jẹ́ abu ìbálẹ́jọ́ burúkú fúnjọ́ gbẹ̀ndẹ̀ àríkíámù so àjọ fọwọ́sowọ́pọ̀ ni èyí tó pọ̀ jù ń bẹ̀ bàbá ló ní but ó delegate responsibility yẹn fún ìyá ni kọ́lọ́mù bá kọ́mọ bá fún ọ ṣe tó dẹ̀ bí ṣe mọ́nítọ̀ ọmọ ni wọ́n máa mọ́nítọ̀ àwọn ìyá náà wọ́n dẹ̀ máa mọ́nítọ̀ ara rẹ̀ náà tó ń bá ń gbọ́ síbì kan ọba adẹ́dà rí gbogbo ẹ̀ kọba adẹ́dà kọ́mọ̀jà ayẹsẹ̀ kúrò lọ́nà ó pàtàkì ọlọ́run ọba kọ́ máa bá fún àwọn àwọn òmùọ́ àti wa ṣe àwa abúz náà kọ́lọ́ mọ́jà akẹ́rẹ̀ kìí ṣe pé fóònù ni àbúrò wa máa tẹ̀bàtì lọ́rùn àbú àsọpé kí wọ́n máa wo fóònù wọ́n lè fi kàkùrà wọ́n lè fi chẹ́ẹ̀kì àwọn nǹkan kan kò kí wọ́n má jẹ́ kó wá jẹ́ pé ìyàn wàá jẹ wọ́n lógún débi pé wọn ò ní mójútó responsibility àti mójútó máa ti ya nínú ilé torí kú àǹkúsẹ́kún wà dínkùn náà wà lọ́ba adẹ́dà sọ tó kọ́ba adẹ́dà kó gbà ṣe fún wa àkójá bá ń bí ó kó jẹ́ ká jèrè wọn láyé bí àti ní gbangba gbẹ̀ndẹ̀ ṣe àbò torí rízìnì wọn ó fast nísìn ju tiwa lọ ìjọba kan ni mo sọ ìwọ́n mọ́ four years orí mi kọ́kọ́ fò lọ́nà ọ́n ti wi-fi ẹ́ wi-fi kí ni wọ́n mọ̀ nípa wi-fi kí lọ fẹ́ fi ṣe ó ní i want to download ó tún sọ with confidence i want to download <laughs> so ká try láti monitor eléyìí ló fi jẹ́ pé àtàwọn àtàwọn ẹ̀yà wọn àti gbogbo àti gírámà wọn tọ́wọ́ tí ń ara jókòó lẹ́gbẹ̀ẹ́ wọn kí ni wọ́n ń wò kí ni wọ́n ń ṣe oríṣiríṣi báwọn tọ́wọ́ rẹ̀ ti di àsìkò ìgbà kan àsìkò oorun tẹ́ ẹ̀ bá ti wá jókòó kájọ kírun papọ̀ we collect your tax you will not eat food you will not do this you will not do that. so títí tí ó fi mọ́ wọn lára tí wọ́n fi mọ̀ pé rẹ́gímẹ́ǹtì mùsùlùmí lélẹ́yìí tí mùsùlùmí gbọ́dọ̀ mójútó kọba adẹ́dà kọba mójútó wọn kọ́dẹ̀ sí ẹni rọrùn fún gbogbo wa náà. àmì ìyàwó náà èyí tí ó kẹ́yìn bí ìbéèrè tó wà lọ́wọ́ mi sá wọ́n ní kí ni wọ́n ní ká ọlọ́run bá dékẹ́lá kó bá wa kẹyìn kó bá wa ṣàlékún dáadáa fún yín kó bá wa ṣọ́ yín lórí dáadáa wọ́n ní kẹ́jọkẹ́ làwa lọ́yẹ̀ lórí ìjìyà tó ń bẹ fún masturbation fún ẹni tí kò tí ì máa rí àtẹni tó ti máa ẹni tí ò tí ì máa rí ni ọba adẹ́dà ní kí ó gbà eléyìí ni oògùn tọ́wá látọ̀dọ̀ ọba adẹ́dà aburú tí ń bẹ ní masturbation ni wípé ṣé àmọ̀ wípé yọ́sà máa wo obìnrin kan lọ́kàn ni tí ó fẹ́ bá ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú masturbating tí ń ṣe àkáǹtì wo ló fẹ́ kọ̀ lóṣù ètò wá peléke níbi aburú yẹn ní pé tó bá ti gbádùn mọ́ tó bá níyàwó kága àti fílẹ̀ kò ní rọrùn àrùn wo lẹni máa ń fà lẹ́yìn dókítà ẹni alùsùjó ní jẹ́ni kàríǹkà yọ ó lè fún ní psychological state later in life tí ó máa fẹ́ ṣe bẹ́ẹ̀ ń ṣe wọ́nàwọ́nà gbogbo orún kan máa tọ̀. a rí nínú àwọn ọ̀rọ̀ àwọn àfà pé kàrà tí ó fi ṣe ṣìnà ìyẹn ó ṣèfà ṣùgbọ́n àwọn àfà tún kọ́ńtà rẹ̀ náà wípé rárá tó bá ń wò pé ó ti dé lẹ́wù pé ṣááwà ó tù lọ ṣìnà òun náà lè pé kọ́ máa kún fún ààwẹ̀ gbígbà torí a rí náà àwọn sọ́lọ̀pù tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n máa ti ń gbà wà torí títà wà láti fi tí ọ̀rẹ́ ọba adẹ́dà ó dẹ̀ fi ṣòwò fún wọn. advantage ti ààwẹ̀ gbígbà yẹn ni wípé nígbà tó bá wá márì kò ní ní adverse effect lórí ah, sexual urge àti virility rẹ̀ but ti masturbation àwọn nǹkan tó jọ mọ́ bá ń pọ̀ tó lè ṣẹlẹ̀ tó yẹ pé nígbà tó bá délẹ̀ gangan kò ní lè ṣe dáadáa mọ́ so ó fi yẹ pé kí èèyàn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ṣẹlẹ̀ àmúwa kó tẹ̀lé àti rorí wa àti gbogbo òṣè sí wa àákáǹtì fún níwájú ọba adẹ́dà ọba adẹ́dà kókó aró kó dẹ̀ mọ́ aró ọba aṣọ́kọ̀kọ̀ wa àti gbangba wa kó jẹ́ kó ṣe déédéé tí ọba adẹ́dà fi rọ́jì ṣe náà fúlà rẹ̀ sọ́nà. báwo máa ní kọ̀ọ̀hún lọ́rọ̀ mọ̀tàwọ́sà wọ́n harama rẹ̀ kọ́tán kínìtì wọ́n ní ọba adẹ́dà sọ yí pé wọ̀lẹ́dí náà ń dí fòrójì yìí hafizu illa ala azwaji aw ma malakat aymanuhum wọ́n níbo ni masturbation ti yọ ń bí eléyìí so ẹ mọ̀ pé ìsìnbàtàkì Imam Malik wọ́n máa ń wà àjíbà ó ara àwọn instances àwọn àṣàr ńgbà tí wọ́n lọ sójú ogun tí wọ́n ní pressure tó fẹ́ di wàhálà pé circumstances masturbation ṣẹlẹ̀ but ṣáà mọ̀ wípé circumstances lélẹ̀ kìí ṣe nǹkan tó jẹ́ pé ó nọ́mà táàwà sọ di àádà tí a wà tẹ́bà tí lọ́rùn kọba adẹ́dà kó tó fún wa kọ́dẹ̀bà ṣọ́ chastity wa efa wa náà jẹ́rọ kọmọlọ fẹ́rẹ̀ náà ní ọlọ́gbọ́gbà fẹ́rẹ́ fẹ́rẹ́ sọ́láwọ́ àrùkọ̀ tó lọ́wọ́ kẹtù adúpẹ́ fún ọlọ́run bá adẹ̀dúpẹ́ fún àwọn jàmá nípa àbẹ́rẹ́ ti àbẹ̀rẹ̀ nípa ti ẹ́ńjìn alhamdulillah ìdílákùn lọ́fẹ̀ẹ́ra àwọn ọmọ ẹ̀yà wọ́n sọwọ́ sí wa a sọ wípé a ní ibi one fifty thousand but nínú ètò ọlọ́run bá kí ọlọ́run bá dúpẹ́ fún yín a rí one hundred and five thousand but ẹrú ọlọ́run bá kan òun yá wa ní fifty thousand ike torí bí kíní yẹn bó ṣe rí tí àwọn èèyàn ò gbọ́ bàbá dáadáa particularly àwọn ìyá wa ẹ̀rí pé gbígbọ́ tèmi òun náà ló fa àwọn ìbéèrè ọlọ́kan òjọ̀kan tí àwọn ìyá wa ń béèrè torí pé oorun ló máa ń bí bí ọ̀pọ̀lọpọ̀ wọn ti ṣe wàhálà wọn ti ṣoríṣiríṣi wàhálà wọ́n tó wá wá wọn bá sí bàbá ń rí dáadáa tó aragun ní yá ṣùgbọ́n alhamdulillah kọ́lọ̀ mọ́sà bá sàn lẹ́sàrí so 50,000 tá wá yá afẹ́ a yá on your behalf ni so bẹ́ẹ̀ tẹ̀ ní dójú tí a ah, mùsùlùmí làwọn ẹdí mi tí mo bá sọ̀rọ̀ yìí àwọn ẹni rí ni iṣẹ́ tó dẹ̀ rán mi òun mo jẹ́ mo mọ̀ pé wọ́n ó gbàlàyé mi yé ẹ ọlọ́run lè kọ ohun gbogbo yín ọlọ́run lè dójú tì yín. <laughs> so ẹ dákun wàláyé àwọn ọmọ ìyá gbìyànjú oní fifty thousand oní twenty five thousand oní ten so mo ní ká kó ṣe ó jọ fún wa nìyẹn sí abúlé one oh five so àwa ní di fifty thousand tá a fi bíyà bùkátà yìí ẹ dákun torí ọlọ mú bẹ̀bẹ̀ ní o kọlọ̀ mọ́sá sọ wá ní ẹ̀sán rẹ̀ ẹ dákun ẹ̀yin tẹ́ ẹ gbé kóló yẹn ẹ dákun ẹ bá ń gbé bàbá nínú àwọn tó tún fún wa bíi tìjọ́ yẹn náà àkáǹtì nọ́mbà wà nítòsí ẹ̀dàkùn fifty thousand lókè lọ́dọ̀ yìí yá wa ẹ̀dàkùn ẹ̀ bá wa gbogbo yìí náà ní sàkátì wọnú ọjà yín ẹ̀ bá wa yọ ọlọ́run sọ ilẹ̀ sàrè àdúrà mo ṣe fún yín ẹni sàká bá ti wọnú ọjà ẹ̀ kẹsàtì ẹ̀ máa ẹ̀bẹ̀ tá a máa bẹ̀rẹ̀ kẹ́ wọ́n máa kẹ́ máa gbalẹ̀ máa lọ́wọ́ ẹ̀hẹ́n bẹ́ẹ̀ bá tẹ̀lé fẹ́ sẹ́yìn àbẹ̀jọ́ yín tún bá bá ìgbà tó ń ṣe nísìn ilé o ọlọ́run máa kọ àmọ́ṣe ẹ dákòtò ọlọ́run ẹ mọ̀ pé fifty thousand mo pè wà ó sì fifty thousand ni ṣùgbọ́n owó yẹn ìṣòwò inú kóló mo kàn dá alábàání àbí gbogbo àná lójọ yé owó inú kóló nígbà tá a bá gba fóṣù kan ọlọ́run tí ó pé kọ́ fi sabilillah jazakumullahu khairan ẹ dákun àkáǹtì nàmbà wà bí o ẹni bá fẹ́ gba àkáǹtì nàmbà kó dákun kọ́lọ̀ kó sanwó ní ẹ̀fà rí kọ́lọ̀ kó fi ọ̀pọ̀ rọ́pò e ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ̀ jẹ́ àbá níbi tó ti lérè náà ẹ bàbá ẹ bá ń gbà ká nọ́mbà. في zero one GT zero one six two zero four four six oh four. Oh one six two oh four four six oh four GTB Abdulgani Abdulkadir náà ni account name lẹ́ẹ̀kan sí o oh one six two o oh, four four six o oh four GCB Abdulgani Abdulkadir kí ọlọ́run kó sọ ẹni kọ̀ọ̀kan wá lẹ́sàrí ẹni tí ò bá rí mú mú yí sọ yẹn wá bá wa á fún jazakumullahu khairan subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk Assalamu alaikum wa rahmatullahi wa